يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم, وندخلكم مدخلا كريما ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب من الحمد لله الذي أحل التجارة وحرم الظلم والتسول والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله ọlọ́run ọba wa ọba tá a dúpẹ́ fún òun náà lọ́ba tí ó ṣe ìmá sọ̀wọ̀ ìmá ṣiṣẹ́ ìmá ta ìmá ra ìmá wá àrísìkí látara òwò ṣíṣe ọba tó ṣe é ní ẹ̀tọ́ fún wa kọ́dà ó tún ṣe é lẹ́sìn fún wa táàmù fi súnmọ́ lọ ọba náà lọ́ba tá a dúpẹ́ fún nítorí tí àbátà tààbárà tààbá ní tàǹtà àbí tàǹrà àlè lówó tí ọba sówó ìṣẹ̀mí ò lè rọrùn ẹ̀sìn tá a fẹ́ fi súnmọ́ lọ́wọ́ ọba náà yóò nira ọlọ́run ti wá mọ̀ pé kọ́mọ̀bà nira ọwọ́ sọ sínú tẹ́ra rẹ̀ wípé ẹ máa ṣòwò ẹ máa tajà ẹ máa rajà tó máa ṣiṣẹ́ owó ọba tó ṣe bẹ̀ fún wa àdúpẹ́ fún ọ ọba yìí ló ṣe ká máa lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ gbà wọ́n máa yáwó ká máa sàn án wọ́n máa lo àwọn èèyàn ń jìbìtì wọ́n máa pa àwọn èèyàn lẹ́kúnjayé ó ṣe é lè wọ̀ ká máa tọrọ báárà ká sọ báárà dìṣẹ́ tá a máa wá fi rówó ọba yìí ṣe é lè wọ̀ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run ọ̀nà lànàbíwá Muhammad kọ́bà àwọn ará lẹ́rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ènìyàn ẹ̀yẹmọ̀ yá mi nínú ẹ̀sìn wa ètò wọn ni káfí bá ní sọ̀rọ̀ nílọ̀ lẹ́yìn òun náà business in Islam الإسلام دين لم يترك شيئا فيه سعادتنا إلا داع إليه níta lọ lè dì mú gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí òun náà ni pé ẹ̀sìn táwa wà ń bẹ̀ yìí ẹ̀sìn kan ni tọ́jẹ́ pé kò fi nǹkan kan lẹ̀ fún wa nínú nǹkan tó lè mú wa sórí rẹ̀ àfikọ́tọ̀ ká wa síbẹ̀ lè anáwó dínú là nítorí pé ẹ̀sìn ọlọ́run òmí máa dá alìsílámù iléhi àtẹ̀jára lè kásìbìlì máa lè halal nínú kẹsàn-án pé wà lọ́bẹ̀ tó ní ká máa ṣe òwò ọjẹ́ kan bẹ̀ ọlọ́run pè wá ó ní akẹ́hùn ọlọ́run pè wá ó ní agbáwẹ̀ ọlọ́run pè wá ó ní ká máa ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́run pè wá ó ní ká máa lọ Mákà nínú ẹ̀sìn tọ́lọ́run pè wá sí tó ní ká ṣe òwò ọjẹ́ kan bẹ̀ iṣẹ́ tá a máa rówó ń bẹ̀ ọjẹ́ kan bẹ̀ kálíbà rí owó ẹ̀tọ́ يستعمله العبد لمعيشته وتحقيق عبادة الله وأده لا شريك له لدخول الجنة الآخرة kí ẹrú ọlọ́run ọba kó bá lo owó tó bá rí nínú òwò yìí láti fi sẹ̀mí nítorí pé òun lè sẹ̀mí tí ọba sówó lọ́wọ́ rẹ̀ bá a ṣe jòkó tá ń gbọ́rọ̀ yìí lẹ́yìn àánú ọlọ́run ọba àtagbára ọlọ́run owó ló gbé wa dúró aṣájẹun àbí àjẹun amúmi àtúnjẹun tabakú mi àtúnmu aṣọláwọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá owó lọ́ba dé bẹ́ẹ̀ lómi ò kò lè jáde bẹ́ẹ̀ lómi ò kò lè sùn gbogbo àárẹ̀ tí máa ń ṣẹlẹ̀ sí wa nínú ara kò sí nǹkan kan tá a lè fi mú kó lẹ́yìn àdúrà àfi ká náwó síbẹ̀ wọ́n ní wàtà kíkẹ́ ìbádẹ́tìlá kọ́dà ìrún tọ́lọ̀ ní akí gan bẹ́yìn ọ̀bá rówó ìrún olè rọrùn láti kí bẹ́yìn ọ̀bá jẹun sẹ́yìn lè kírun bẹ́yìn ọ̀bá jẹun yóò kú ni bẹ́yìn ọ̀bá jẹun bọ́ nàró yóò ṣubú tó bá rùkú yóò bó fẹ́rí kalẹ̀ ọyẹ́ olè bá jìdè mọ́mẹ́ àìjẹun máa ń pa àyàn ni ní tí ó sì pa àyàn ọ̀dà kéèyàn mójútó ìta àwọn afẹ́rọ̀ ń jẹ yìí owó ni àwọn alẹ́ rówó àfikásọ̀wọ̀ àlàáhẹ́rà gangan náà nílé wa àlìjánà náà sí nílé wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kọ́lọ̀ mọ́ sí léwọ̀ àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ̀ mọ́ sí léwọ̀ wa sọ́rí àlìjánà tó fẹ́ lọ́lẹ̀ owó yẹn nílé ayé ń bí ló ti ṣiṣẹ́ rẹ̀ ẹni jẹ́ wà àlìjánà yọjà akẹ́rùn ẹni jẹ́ wà àlìjánà yọjà gbáwẹ̀ ẹni tó ń ṣe dáadáa ẹni tí ń sin lọ́hùn ilé ayé ìlú ti wá sin lọ́hùn wọ́n wá nígbà tó ti wà ní ayé yìí ẹ̀sìn kankan ò lè rọrùn fún nínú gbogbo ẹ̀sìn tọ́lọ̀ ní oṣù tí o bá sówó lọ́wọ́ rẹ̀ bọ́ fẹ́ gbààwẹ̀ ọjọ́ sààrì bọ́ ọjọ́ sààrì ó sinú bọ́ fẹ́ rúkú oúnjẹ gbọ́dọ̀ wà nù rẹ̀ bọ́ fẹ́ kírun ọwọ́sọ bó kírun ó hù ọlọ́run nígbà wọ́n ní kó sí dáadáa sí yàrá àti bàbá rẹ̀ kọ́ dókun yóò dúpọ̀ wọ́n ní kọ́ bá kọ́ mọ́sálásí bí ọba sówó lọ́wọ́ rẹ̀ bóò ló sì rọrùn ìṣẹ̀mí ilé ayé wọn ní kò lè rọrùn fún yàn láì sówó lọ́wọ́ yàn ní kálukú fún ma jí láàárọ̀ tẹ́rí kálukú ma jí káàkì táàmà káàkì bá sí káàkì yàn kí láwọn káàkì jama ni pé ká lè pe àwọn èèyàn sákèèsì àwọn tí wọ́n fi ọwọ́ tẹ̀ntẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n wá sọ̀rọ̀ àwọn deliability ilé àwọn èèyàn lérí wọ́n problem sínú ẹbí yóò di problem sínú àwùjọ yóò jẹ problem sínú mọ́sálásí yóò ha nábà àwọn yẹn sọ wọn náà máa pè wọn náà máa dà wọn láàmú yóò ní kàmó wa kàmó wa nítorí pé kò lè sẹ̀mí láìrówó yẹn kí ló dé tí wọn náà ò ṣe táwọn náà ń ṣe wọn nítorí ákàrà tá ń lọ yìí àlìjánà dandan ní ilé ìsẹ̀mí wa òun ní ilé ìgbádùn ayé yìí láti wá ṣiṣẹ́ àlìjánà ọlọ́run wá sọ fún wa yìí pé ẹ má fà yé lẹ́ o ẹ wáyé o ẹ ṣiṣẹ́ o kẹ́ ní nǹkan lọ́wọ́ ẹwájú ọjọ́ irinṣẹ́ tẹ́fì sìn ní tẹ́fì wà lìjánà tí ọba ṣe irinṣẹ́ bóòlà jẹ́nà ó ṣe rọrùn láti wọ̀ Allahu akbar ọlọ́mọba aláwọ̀ sọ ní Qur'an a'udhu billahi minash shaitanir rajim ọlọ́mọba ni wọ́n tẹ́ bí fi ma àtàkàláwó dára àkìrà ọlọ́mọba ni gbogbo tí a kó fún yín nínú àwọn ọ̀rọ̀ ayé gbogbo tá a bùn yín pátá nínú àwọn ìkẹlẹ̀ ayé ẹjọ́ jẹ́ àkàbà tẹ́fì ti sẹ̀ tẹ́fì lọ lè wà lìjánà Firdaus tí ọba wá sákàbà jama bóòlù ó ṣe dá lìjánà Firdaus oníwò ní ṣiṣẹ́ oní ìwọ fẹ́ máa náwó láì ṣiṣẹ́ ọ̀fẹ́ sẹ̀mí láì ṣiṣẹ́ ọ̀fẹ́ sílọ́ láì ṣiṣẹ́ wọ́n ní kò lè rọrùn fún yà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run wà látàn sànà sí ìbàká mẹ́rin dùnìyà ọlọ́run bá ní gbogbo dáadáa tó yẹ kí wọ́n náà ṣe lé ayé má gbàgbé àti ṣe o torí ẹ̀kan tó wà náà bọ́ bá ti wálé ayé tó bá ti lọ títẹ̀ ti tán ẹlòmí ló tó kù tí ó wà ló tiẹ̀ wọ́n náà kọ́lé wọ́n náà raṣọ wọ́n náà fẹ́yàwó wọ́n náà bímọ rankangun kò gbádùn nílànà ti ṣẹ̀ríà kò jẹ ń tọ́da kò mú ń tọ́da kò wọ ń tọ́da ọlọ́ba ni má gbàgbé ìpín tiẹ̀ náà nílé ayé wọ̀lẹ̀ ìbádàtú wal ghayatu allati khalaqana Allahu li ajliha wọ́n ní gbogbo àwọn tá wálé ayé yìí ká lè mọ̀ pé n ta torí ẹ̀ wálé ayé yìí a wálé ayé torí pé a wá sí lọ ni kò sí nǹkan mẹ́ta wá sí ilé ayé tójú ẹ̀ sí lọ ọlọ́run ni wa ma umiru illa liya'budu Allah ọlọ́run bá ní ìtarí yín sílé ayé ìdẹ̀ payín lásán kankan kẹ́ ọ lẹ́nu ìṣẹ̀lẹ̀ ayé ìbẹ̀yìn sẹ́ kankan ìran yín kankan illa liya'budullah bí ìbájẹ́ bí kẹwàá sìn wa mukhlisina lahu din ẹ sìn wá nítorí wa ẹ má sìn wá nítorí nǹkan mi kùnàfà kẹsì jẹ́ ní tí ì bọ̀ rìsà ẹni tó ní tawhid ẹgbàá mi gbọ́ pẹ̀lú ẹ̀sìn tẹ́ǹsìn ويقيم الصلاة ويؤتي الزكاة وذلك دين القيمة ẹmọ wá kẹrùn yẹnu gángan òun mọ̀tòrò ẹ̀dá ẹ̀yin tí ẹ lówó lọ́wọ́ ẹ máa bu owó fáwọn tí ò ní. ọlọ́wọ́ba aláàlẹ́ zaka lẹ́yìn irun owó lókun tó máa wá jàmá tọ́ba ti sálámà tán lára wá ìjàmá. kọ́dà nínú àdúrà tá a nàbí máa ṣe tọ́ba sálámà tán alábẹ́rẹ́ aláma ilé àdárúkà ilé máa ń dáa ọlọ́run fún mi ní màtọ́pọ̀ wọ́n rí kọ́ńtọ̀ yìí bá wọ́n fún mi lárí sí kíkún àrísìkí dà lọ́kàn nígbà dà ilimi wọ́n tó kọ́ àbí ìmọ̀ra àtún sàlẹ̀ àtún kọ̀kọ̀rẹ́ẹ̀tì máa ló ń sàlẹ̀ wù lọ́kàn owó lọ́kàn kó tó kan ìmọ̀ra àtún sàlẹ̀ hà ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n wá ní lẹ́yìn ìgbàgbọ́ àti ìbẹ̀rù ọlọ́run obìnrin lọ́kàn obìnrin kọ́kàn o owó lọ́kàn nítorí pé bí ọba ṣe lọ́wọ́ rẹ̀ kò sóbìnrin kan tó jòkó sí ọ kódà nẹ́tì sọ fún ọ pé bọ̀bá ti lówó lọ́wọ́ àwẹ̀ ní kọ́ máa gbà má dé tọ̀ wọ́n torí dojoojúmọ́ làwọn máa gbà lọ́wọ́ rẹ̀ ìwọ ni bá lélẹ̀ ìwọ lọ́wọ́ máa ṣiṣẹ́ àwọn ni wọ́n máa jẹ́ bọ́lá wọn ṣètò ayé gbogbo àwọn obìnrin wa arísìkì tá a fi tẹ wọn tá a fi tọ́ wọn tá a fi tọ́jú wọn ọlọ́mọṣà gbàlẹ̀ wa lọ́wọ́ ẹ̀yọ́ máa yá mi ọlọ́run sọ tó ń torí ẹ̀dá wá sí ó ní ká máa kírun káfí máa yọ zaka ó ní wàzá alikadi ìlúkọ yìíma ọlọ́run bá ní ẹ̀rí pé ẹ̀sìn yẹn dàpọ̀ ẹ̀sìn tó ní ká máa kírun ẹ̀sìn tó ní ká máa bọ̀ra wa lówó tí sẹ̀mí ó fi ṣe kíni tí ó fi rọrùn zakati wọn máa fi mú ṣòro kò ní ayé àwọn èèyàn ni ìwọ́n náà gbà máa lè wà kan sí ìwọ́n náà gbà máa lè wà sí gbogbo àwọn olówó wa ó yẹ kí wọ́n mójútó ọ̀rọ̀ zakati gbogbo àwọn olówó wa ó yẹ kí wọ́n mójútó ìmọ̀ ṣàánú àwọn èèyàn ká zaka ká fi dá àwọn èèyàn lóko wò káwọn èèyàn lóko nínú iṣẹ́ kí ìrún olè bá sí kíní kó lè bá rọrùn ẹlòmí kan tó kíkú kì ẹlòmí ti kírun lọ́dún kan bóyá méjì àmẹ́ta péré ni wọ́n kọ́ lẹ̀ gbogbo ìyókù kò kí látara ìṣe àti ìyá àtúnṣe ilé ayé ta wọ́n bẹ̀rẹ̀ jàmá bọ́ba ti jí ó ní di owó bọ́ba wà nílé ayé ó ní di owó tọba sùn tí o bá sọ wọlọ́wọ́ rẹ tọba jí ó di di ìbànújẹ́ ni. wàlúmọ́lù àkọ́mọ́ aláwọ̀ bíi màá ṣe tẹ̀dúnyà ọlọ́run fi àrísìkì ó fi gbé ilé ayé dúró gbogbo ta fẹ́ lò mẹ́ pátá ọbẹ̀ rẹ pákó tó kọ́kọ́ fẹ́ jẹ láàárọ̀ ìyóò pákó gbó lọ́wọ́ rẹ omi tó fi fọnu bàbá olómi gbó lọ́wọ́ rẹ tọ́ba rí bọ́ òògbé fún rẹ lẹ́yìn náà wọ́n fẹ́ wọ tọ́lẹ̀tì jàmá ọgbọ̀rọ̀ bọ́sẹ̀ ń bẹ̀ owó lọ́ra síbẹ̀ bọ́ bá jáde tọ́lọ́ fẹ́ lọ bí iṣẹ́ ọwọ́ mọ́tò bí òṣèré lọ́rẹ̀ kò sẹ́ni tó gbìọ̀ kò sẹ́ni kan tó gbìọ̀ ẹdú ẹdú ẹdú ẹgbẹ́ mi kò sẹ́ni tó dá ọlọ́hun owó ọwọ́ rẹ ni wọ́n fi gbé ọ lọ bí iṣẹ́ tó bá ń darí bọ̀ owó náà wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n nílé ayé yìí bẹ́ẹ̀ yẹn bá kọyán iṣẹ́ kéré wọ́n ní ayé rẹ̀ ń ṣe bàjẹ́ wọ́n ní kọ́dà kìí sáyé nìkan ọ̀run tí ń lọ náà kò ní dáa wọ̀kúnlù máa nàtà àgbàdùbì ìṣìyàtà alẹ́kùnbìlìmáàlì wọ́n ní gbogbo ń dáwà fi ń súnmọ́ ọlọ́run pátá ipe ọlọ́run ní asúnmọ́ ọ̀hún wọ́n ní kò sí èyí tí a ní bùkátà sówó mẹ́ nítọ́ àmì ọlọ́run ní kátó àbí kátó kírun àjẹun wọ̀ṣàràbì àmù wọ̀lìbáàsì kátó kírun àwọ̀sọ wọ̀sákàmì ilé kan láti jáde lọ́lẹ̀ kírun ibẹ̀ kan láti ipe wọ́n ní lálọ́ọ̀dún ti lé jáde kọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́nìkọ̀ọ́kan ẹni lálọ́dún bá ń bá jà ilé ayé rẹ̀ ọ̀dún nítumọ̀ mọ́ ẹni tí ló bá bọ́kù lọ́wọ́ ẹ̀ ọkàn rẹ̀ ò balẹ̀ mọ́ inú ilé láti mọ̀ ṣe náfìlà wọ́n dà wá in àmọ́ lògùn tó bá dẹ̀ wá wọ́n náfọ̀kà alẹ́lùwàlídé àtọ́jú àwọn òbí wa méjèèjì kí ló fẹ́ fi tọ́jú alẹ́ àti bàbá rẹ̀ ìyá yẹn ti dàgbà dàgbà ó ti fún un fún kí ló fẹ́ fi tọ́jú wọn àdúrà nìkan ló mọ̀ ṣe fún wọn àdúrà nìkan kọ́ ọ lẹ́yìn náà okùn ẹbí tán ní kò so nínú tó fi sokùn ẹbí tó lágbára jù lásìkò sí ó náà ní kọ́ máa fowó sokùn ẹbí ìsokùn ẹbí ní máa dúró pọ̀ lọ́wọ́ yẹn yìí sì máa jẹ́ kẹ́mi ogun ọlọ́run sì máa ń fìyàn sálì jẹ́nà nípasẹ̀ ẹbẹ̀ kẹ́yìn máa sokùn ẹbí pọ̀ ọmọ àwọn tí wọn ti dìde nú ẹbí ọmọ gbé wọn dìde pẹ̀lú ọrẹ́sẹ̀kì ọ̀dáwà tí ilà la bọ́ fẹ́ jíṣẹ́ ọlọ́run ọba àlá bí ọba sọ bá a ṣe ń ṣe alikọ̀yìn owó lànà top lecture owó lànà bí ọba sí owó tá a fẹ́ nẹ́sẹ̀sì ẹ̀sìn gan ò lè improve ẹ̀sìn lè spread káàkiri gbogbo ayé mànàbí mi sọ́njọ́ kan pé sábàkà ahàlù dòfórì bí òjòrì ànábì ní àwọn kan bẹ ta buhari sì kí fún ànábì ní wọ́n ti sáwájú ọ̀pọ̀lọpọ̀ yẹn o bí òjòrì pẹ̀lú ládàtọ̀ pẹ̀rẹpẹtẹ látara owó tí wọ́n ti ná sínú Islam ànábì ní wọ́n ti gbáwájú ọ̀pọ̀lọpọ̀ yẹn o wọ́n ti gbọ́wájú o wọ́n gbọ́wájú pẹ̀lú al-infaqu fi sabilillah tí òun àbáfẹ́ wà ní àwọn tó gbọ́wájú yìí àfikọ́ tarabọ́sẹ̀ tí láwọn tí wọ́n gbọ́wájú yìí Abubakar wà nù wọn Usman wà nù wọn abdulhamid awọ́fọ̀ wà nù wọn gbogbo àwọn eléyìí olówó ni wọn wọ́n ń sòwò bí wọ́n ti ń kí olódà nábì wọ́n ń sòwò wọ́n máa kí wọ́n wọ́n ní tẹ̀yìnbá ti kí kò eh, tọkọ máa sòwò wọ́n ní kí wọ́n lọ lálùbáríkà ni mọ̀ wá ní kí rẹ̀ lálùbáríkà ẹ̀hìn àṣìṣọ́ ọ̀rọ̀ ni ìwọ́n wá lọ lè kalẹ̀kùn àwọn tí wọ́n ṣiṣẹ́ kó lè bá gba àlùbáríkà tí ó wà lọ́wọ́ wọn nínú àwọn àtiwọ́ ta lọ́lá àlùbáríkà sẹ́ni tí ń fún ìlọ́lá àlùbáríkà ni abẹ́ni tí ń gbà ànábì ní ọwọ́ tọ́wọ̀ lókè ọlọ́lá ju ọwọ́ tí ọwọ́ ń sálẹ̀ lọ ta lọ́wọ́ àlùbáríkà nínú ìméjèèjì wọ́n wá dá nǹkan rú fún ọjọ́ máa àfọ́ ní ìwọ̀ ní kó wọ́n sọ̀wọ̀ Abubakar àfáàní kò sí irú mímọ́ni tí wọ́n gbogbo ni wọ́n sọ̀wọ̀ kò sí sọ àbà kan tẹ́ẹ̀kà táwọn tẹ́ẹ̀ ní ríṣẹ́ ti ń ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n lè fẹ́ sànú àwọn èèyàn afẹ́ tán òjò sí afẹ́ ṣiṣẹ́ sàárà kan kalẹ̀ tí ó ládàá rẹ̀ ó máa bá wa nínú sàárè àṣìṣe láyé má kí lèyìn òfìṣẹ́ jàmá ọ̀fẹ́ káwọn èèyàn máa mú mi ló kọ rẹ nígbà tó bá wà nù sàárè ọ̀fẹ́ káwọn èèyàn máa kírun ní mọ́ṣáláṣí tọkọ́ ó fẹ́ káwọn èèyàn kan máa ṣàǹfààní pẹ̀lú tíra tó tẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ládàá rẹ̀ wọ́n máa wọnú fáìlì rẹ̀ ìwọ tó ìwọ tí ìwọ tó jẹ́ ẹrú ọlọ́run ọba yẹn òṣìṣẹ́ láyé má ọwọ́ ń bẹ nínú sàárè bí ìgbà tó wà láyé tó ń ṣiṣẹ́ irú àwọn sàdákàtì járíà yìí kí lè yan fi ṣe jẹma owó ni ọmọ yẹn ìjọ tí kànga kan lò kó tó parẹ́ ọmọ yẹn ìjọ tí bọ́ọ̀rù kan ó lò kó tó parẹ́ gbogbo àti ọmọ pamí lẹ́yìn rẹ̀ ọgọ́rùn ọdún fifty years ni wọ́n wọ́n mú ládàbọ̀ nínú sàárè mi dojúmọ́ ẹ̀dá kan bẹ́ẹ̀ máa fẹ́ gbé kàngán sí ìyọ̀nì kówó jáde ọfẹ́ gbé bọ́ọ̀ sóòní kówó jáde. ẹ̀yọ́ màá yá mi àtijára tó mìíràn islam islam gángan tí wọ́n lè yẹn sí islam àárè tó ń ṣòwò àárè tó ń ṣiṣẹ́ ẹni tó bá lè ṣiṣẹ́ islam ti ń ṣe kì ṣe islam tá a lẹ́bi mu wa fúnipẹ́ ká ṣiṣẹ́ gángan nínú koran lọ́wà ká ń ṣòwò iṣẹ́ ṣíṣe rúkúnù min àríkàrí islam ọ̀kan nínú àwọn orígun islam ọlọ́run àgbà ń gbọ́ àbí bóò láti gbọ́ lọ́wọ́ ọgbọ́ tàbí àwọn kòrán gbọ́ kí ni kòrán wá sọ fún wa kòrán ní ká ṣiṣẹ́ ní kàwọn ayà yẹn ní ibi ọlọ́run ọba aláàbẹ̀ sọ fún wa pé ká má jókòó tẹ̀tẹ̀rẹ̀ ká ṣiṣẹ́ nítorí ká lè lò gbèsè ayé tó gbádùn lẹ́yìn náà ká lè rí ọlọ́run ọba sìn lẹ́yìn náà ká má lè jẹ gbèsè lọ́run tó lẹ́ni tí òṣìṣẹ́ jẹ gbèsè lọ́run jàmáà torí yóò jẹun yóò mú níbo ló ti wá rí bí ò bá yá oyè yóò máa lù yán jìbìjì èwo ló dánú méjèèjì ẹni tí ń yáwó tí ò níṣẹ́ tí ó ṣe tó fi sanwó ṣe àmọ̀ pé ìdí ń sọ ni pé ìrún tó ń bá kí nìkan fi di owó lọ́rùn anábì dẹ̀ ní apẹ̀dẹ̀ rúnà mọ́lẹ̀ mọ́fìlẹ̀s anábì láwọn kan wọ́n ṣiṣẹ́ àmọ́ kò ní sínú fáìlì wọn lọ́rùn anábì wa kà wọn anábì ni wa akala mala àdà ọ̀sẹ̀ mi lórí owó olówó òun tó wúdẹ̀ sunkún kọ̀dẹ̀ rówó ẹgbà lọ́wọ́ ẹ̀ ànábì ni àwa fi irun rẹ̀ àwa fi di owó tó yá láyé ajẹ́pẹ́ ẹni tí ò ṣiṣẹ́ ní máa lọ mọ́sálásí tí ń kírun tí ń gbà wẹ̀ ń ṣiṣẹ́ fáwọn ń kírun ń ṣẹ̀sìn fáwọn tí ó jẹ́ nínú àwọn tí ń ṣiṣẹ́ ni àwọn tí ń ṣiṣẹ́ wọ́n padà jẹ gbogbo òru rẹ̀ àti gbogbo àwẹ̀ rẹ̀ tí ń gbà nígbà náà di agbóyè nìyẹn nítorí pé ìsẹ̀mí ó so iṣẹ́ ó so owó owó sì tó o bá mọ̀ pé iṣẹ́ gangan fún rẹ̀ ara islam ara ẹ̀sìn jẹ́ àti àdìlẹ̀tù nínú alukur'an wà sunnati tàhùfúnà alẹ́ tìjára ti àlùmọ̀bá ọlọ́wọ́ bá sọ àwọn àyàtọ̀ pọ̀ nínú kur'an tó fi ń pè wá sákèsí pé ẹ jáde ẹ ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ owó tọ́lọ̀ bá ti pààyàn láfẹ́ fún ilẹ̀ lóṣèlú nìkan bí ìbá sùn kan náà nínú àgbóyè ẹ̀sìn ẹ̀sìn lòun náà ìdá sọ́hàtì níyà táníyà wà bá ti dáa lérí owó tá a fẹ́ rí ipe owó yẹn tá a bá rí a a ní nà síbi bàjẹ́ bá ti dá gbogbo àtà bá ń yẹn gbogbo àtà ń kí wọn gbogbo wa sákèsí gbogbo àwa àfa gbogbo àwa masalasi gbogbo àwa ọmọlẹ́kẹ́wò gbogbo àwa mùsùlùmí ọlọ́run ala wa ta'ala bá yín olùgbàgbọ́ la takulu amwalakum bainakum bil batil ẹ má jẹ owó ara yín lọ́nà àìtọ́ ẹ má lura yín jìbìtì ẹ má lọ́wọ́ ara yín gbà illa an takuna tijara tijara ni ẹ ṣe kí náà gbọ́n tijara nínú èdè lárúbáwá business illa an takuna tijaratan an taradun minkum tijara tẹ́sì ṣe òwò tẹ́sì ẹni tí ó fẹ́ kó kalẹ̀ kọjá pé owó tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ló kó kalẹ̀ ẹni tó fẹ́ gbọ́jà kalẹ̀ kọjá pé ọjà tí wọ́n rà ló kó kalẹ̀ káyọ̀ méjèèjì kẹjọ yọnu sí ara yín títọ̀ wọn yọnu sọ́jà tó rà kílẹ̀ iná yọdún sí owó tó ṣe fún ni owó tó gbà ọlọ́run bá ní bísínẹ́sì tí mo fẹ́ kẹ́ máa ṣe ni ẹ̀ tìjára ọlọ́run láàmú lẹ́nu kọ́ àmẹ́ tó ẹni bá fẹ́ sẹ̀ ní tí o ṣe tìjára sẹ́gbọ́n ọlọ́run bá ti <laughs> tí o ṣe ọlọ́run wa tẹ̀síwájú oníwọlé takọ́tùlú anfusakum ọlọ́run bá ní ẹ má para yín ẹ̀wù tọ́lọ́run fi tẹ̀lé ewó ó ní ẹ má ṣe kí ni ẹ má para yín àwọn tí wọ́n para wọn lórí kí ni jama ẹbí lórí owó ni kò sí ní táwọn èèyàn ò lè ṣe tọ́ba ti dọ̀rọ̀ owó tó ṣe pé tọ́ba ti da business papọ̀ kò má àwọn èèyàn gbìyànjú kọ́ ọmọ ṣe tó wà lọ fún gbogbo èrò wọn ni pé bí wọ́n ṣe lò ó níbitì bí si sì gba owó rẹ̀ bí wọ́n sì lò ń jìbìtì fún ọba rí wọn lò ń jìbìtì wọ́n sì pa ọ́ ọlọ́ni ẹ̀ má para yín torí pé owó lágbára púpọ̀ rahima ọba yín ọba aláàánú ni ó ó ti ṣàánú yín ó ti júwe ọ̀nà tẹ́gbà sórí rẹ̀ fún yín ọ̀nà owó náà lọ́lọ́run júwe ọ̀nà ọ̀nà owó wọ́n afọ ọba ka débẹ̀ rí wọ́n mùsùlùmí báyọ̀ gbáyà ìgbẹ́ ọlọ́wọ́ bá ti sọ fún ọ pé business study ó ṣe pàtàkì nínú ìṣẹ̀mí ayé wa gbogbo olóògbé olóògbé mọ́. àwọn lè kí wa nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ lè kí wa kí ló mí sí bẹ́ẹ̀ tí wà láfidé apaná ẹbọ ti àrípa tán nìyí akànpá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wa tún pa àwọn kan tún tún gbé kí ló dé tààrí padà torí àwọn kan òun gẹ́gẹ́ la ibẹ̀ làwọn fẹ́ òun gẹ́gẹ́ lọ́wọ́ fi nígbà tí wọ́n wá àbáyọ míì ọlọ́run ní ká máa sòwò òun ṣe ṣíríkù ọlọ́run ní ká máa sòwò yín ṣe bídà yóò máa sọ fún wa pé sáàmà pé nídìí ṣíríkù àti bídà làwọn ti ń jẹ gbogbo àwọn ìwà burúkú táàrí mú kò láwùjọ tán èyí tó pọ̀ jù ń bẹ̀ òun náà ni ọ̀rọ̀ àìníṣẹ́ lọ́wọ́ àìṣiṣẹ́ yóò wà ní dandan fún gbogbo àwọn atajẹ́ mọ̀dúró lè kéwú àti gbogbo atajẹ́ àfa lè kéwú tá a bá ṣe ń kọ́ ọmọ wa ní kọ́lá láwù kọ́lá rasul ẹkẹrùn ẹgbà wẹ̀ ẹgbẹ́ sàkà ilọ̀ mọ́kà nínú tọ́lọ̀ ní ká mọ́ kọ́ wọn òun ní ká mọ́ kọ́ wọn ní owó sísè mùdírù lè jẹ́ ó dìídì gbé ẹni tí ó kọ́ àwọn ọmọ lẹ́kẹ́ ní business study yóò gbé wọn wá bóyá jẹ́ làrúbà ní àbíjọ́ làbísì ibi àfà tí mo fẹ́ ṣòwò níta máa rà níta máa ń tà bá a ṣe rà bá a ṣe tà ní ẹgbẹ́ àwọn tí wọ́n ń ṣe wíńdò alumíníọ̀ wa wọ́n wà fi fírímù àwọn mẹ́sìn gate ẹgbẹ́ àwọn bíríkìlà wa wọ́n wá sọ fún àwọn ọmọlẹ́kẹ́ ó bí wọ́n ṣe ń kọ́lé ẹgbẹ́ àwọn èèyàn wa tí wọ́n wá sọ fún ọmọ ṣe ń kanlé gbogbo òwò tí ń bẹ nílé ayé tó bí òwò ẹ̀tọ́ ọlọ́run ọba aláàánú mo gbà yín láyè kẹ́ ẹ máa ṣe òwò ni ẹ máa ṣe ẹ máa lọ́ra yín lọ́wọ́ gbà ọ́ ayọ̀ koran tó kílẹ̀ ni bẹ́ẹ̀ bá ti wá fàlẹ̀ koran nílẹ̀ wàhálà sí ọlọ́run tó sọ nínú ayà mi ó ní wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run bá ní èmi ọlọ́run mo ṣe títà rírà transaction business mo ṣe ní ẹ̀tọ́ fún yín àmọ́ máa fowó lé owó kẹ́yà yàn hundred thousand kẹ́ ẹ gba one twenty owó èlé ọ̀làjẹmọ́sùn onapo ọlọ́run bá ní mo ṣe lé wọ̀ bẹ́ẹ̀ bá ibi débẹ̀ ẹ ti débi ìwọ̀ bẹ́ẹ̀ bá jẹ ẹ jẹ ìwọ̀. tọ́lá máa ṣe lẹ́tọ̀ọ́ fún yàn èyí ọgbà ládá tí máa ṣe tó o bá ń ṣòwò ó sì máa gbà ládá torí pé tó o bá ń gbowó ìlé ọmọ gbèsè suratu al-Baqara aya two seventy five lọ́lọ́ kan sọ pé al-bay'u halal laysa harama èmi ọ̀sọ́ kọ́là ṣégun ṣe kọ́là kí ni orí jama kọ́làlá ọlọ́run tó sọ nínú àyà mi ó ní yẹ ayé alladhina amanu ẹ̀yẹ́ olùgbàgbọ́ òdodo idha nudiya lissalati min yawmil jumu'ah àwọn olùgbàgbọ́ òdodo tàbí ń pè ń gbà yẹn tí wọ́n ń pè àwọn náà lábẹ́ àwọn àwọn àwọn sàhábà ọlọ́run bá ní ẹ̀yẹ sọ̀hábà ìdára ní odi ẹlẹ́ sọ́ra ti ní ilé omi jùmọ̀ à tí wọ́n bá ti pò níjọ jímà ìrun tí ìmáàmù máa fi sọ pé asàlámù alẹ́kùn tí wọ́n máa ń pè yẹn lẹ́yìn asàlámù alẹ́kùn yẹn ìrọ̀lẹ́ kejì tí wọ́n bá ti pèrún yẹn fásọ àwọ̀ ilà àwọn sàhábà ìwọ àfa olóòní ta òníra ọ̀pọ̀ ilé lókun ọ̀pọ̀ ilé ti sàárè olóòní ta òníra ọwọ́ lọ fẹ́ jí sí ọlọ́run tani wàá gbọ́ lọ́sọ wọ́n fẹ́ báyàn sòdodo ọ̀rọ̀ ó sì fẹ́ gbó lọ́wẹ́ ṣé ọlọ́run rán àwọn alubára ń sẹ́yìn ọlọ́run yìí àwọn alubára kọ́ sọ wọn ló ti yọ náà tọ́lọ̀ bá òdodo kùnú sí lálubára bí ìbá ti gálùbára kò lè já sáàmù àwọn tí wọ́n jẹ́ ẹni eré tí wọ́n jẹ́ àkọ́kọ́ wòlíì àwọn ni ọlọ́run bá ń sọ fún yìí pé ẹ fi títà ríra alẹ̀ ṣé ó ní ká fi ilẹ̀ ká má padà síbẹ̀ mọ́ ó ní dhalikum khairul lakum ó ní kẹ́ fi ọjà alẹ̀ lásìkò sí èyí sàhábà kẹ́ sì wá kírun jímà ibẹ̀ lórí wà fún yín torí pé torí ìrun gan la fi ní kẹ́ máa tajà ọjà táǹtà yẹn gan jama kó lè ràn wá lọ́wọ́ láti máa ṣe kíni láti máa sin ọlọ́run torí pé torí ẹ̀sìn ọlọ́run ọlọ́ni ń kùnkùn fàlẹ́mú tẹ́bá mà á tẹ́bá mà ẹ̀bá fọjálẹ̀ tẹ́bá lọ́lẹ̀ ń mórí tọ́wà ń bí kẹ́ fọjálẹ̀ kẹ́lẹ́ gbọ́ kútùbà jímà ẹ̀bá sáré lọ́bẹ̀ fẹ́rẹ́dà kó jẹ́ ti sọ́lá ọlọ́run ní tẹ́bá ti wá kẹrùn jímà tán ọdún fàǹtẹ́ṣirò fẹ́lárd fàǹtẹ́ṣirò fẹ́lárd ọlọ́run bá ní ẹ̀fọn kásẹ̀ ilẹ̀ وذكر الله كثيرا كما نسألهم باتبا والسكنا لما جنبا ويا لما لجبجي لعلكم تفلحون كالي جري كالي با جري لهم ọlọ́run bá ní ẹ̀fì títà rẹ̀ rálẹ̀ lásìkò ẹ̀sìn tẹ̀wọ́ àṣẹ̀sì torí ká má bàa fi ayé bọ̀rún jẹ́ àbí ó tún wá ní tàbá ti wá di pé akírun ta ká padà sí ṣọ́ọ̀bù wa ìdí iṣẹ́ wa ká má bàa fi ọ̀run bá ayé jẹ́ ọwọ́ ni bẹ́ẹ̀ bá ti tó bẹ́ẹ̀ la'allakum tuflihun ẹ jèrè ayé ẹ jèrè ọ̀run ẹ̀yọ́ máa yá mi ìgbọ́ lọ́n kọ́ fáwọn bá wọn sàábà ń ṣiṣẹ́ Abubakar asọ́tún wọn tí ìrànlẹ́ ń ta Umar bin Khattab olówó ni Uthman bin Affan olówó ni Abdullah bin Auf olówó ni àtàwọn sàábà bẹ́ẹ̀ rẹpẹtẹ Amr bin al-As òun alápàtà ni lọ́pàá màálù yóò gé màálù fáwọn yá Madina Ali bin Abi Talib wọn lòun gbé kànga ni gbogbo àwọn nẹ́bí ọlọ́run tó ti lọ gbogbo ni wọ́n ń ṣiṣẹ́ kò sáà nẹ́bí ọlọ́run kan báyìí tí ò ní sẹ́tí ń ṣe ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa Islam wa nílẹ̀ Yorùbá oníbùkátà àti kágbà o torí pé àdáwò ti ń bá wa yìí àdáwò àìtẹ̀lé Al-Qur'an àti Sunnah ni o kò sẹ́ni kan tí ó gba Al-Qur'an àti Sunnah yìí táyẹ̀rọ ní bẹ́tà ẹni bá ti kẹ̀yìn sí Qur'an àti Sunnah ayẹ̀rọ màdàrú ní àwọn ọ̀nà tọ́lọ́ ń dúró fún wa òní ká wá nǹkan ṣe ọlọ́run wa sọ pé àwọn nǹkan ni wọ́n lè wá ṣe àwọn nǹkan ni wọ́n gbọ́dọ̀ ṣe gbogbo wa lọ́lọ́run sí kíní ọlọ́run bá ń bá rí ọ̀wá ronú ọlọ́run kan lọ ó tún wá mí ni ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn Quraish àwọn àwọn àwọn fámìlì Quraish ní Mẹ́kà. ọlọ́run wá ní nínú àánú tá a ṣe fún àwọn ni pé ẹ̀rọ àwọn kùrẹ́sì ilẹ̀ àfihàn wọn pawọ́ papọ̀ ilẹ̀ àfihàn gbogbo wọn pátápátá wọn nẹ́sẹ̀ ara wọn rẹ́sìlẹ̀tà ṣètà ìwọ̀ sọ́yìn wọ́n wá jọ rìnrìn àsìkò ooru àti ìrìn àjò àsìkò òtútù ìrìn àjò àsìkò ooru wọ́n lọ Yaman tó wá tún di àsìkò òtútù wọ́n lọ Ṣáàmù kí ni wọ́n wá lọ Yaman kí ni wọ́n wá lọ Ṣáàmù ọlọ́run ọba ní rẹ́hìlà rẹ́hìlà tìjàríyà ìtumọ̀ ni pé wọ́n ń sin òwò ọlọ́run bá ní àwa la ní kí wọ́n máa ṣọ̀rẹ́ àwa la fi àlùbáríkà sí òwò wọn àwa tọ́ wọn sọ́nà fàlẹ̀ yá àbúdù rọ́bà hadal bẹ́ẹ̀tì ni o ẹni tọ́lọ̀ bá dájú ẹ̀kọ́ òwò ṣíṣe ìdẹ̀ra ni o ọlọ́run nígbà tí mo ti wá ṣe ìdẹ̀ra náà fún wa fàlẹ̀ yá àbúdù rọ́bà hadal bẹ́ẹ̀tì èyí tó kù ni pé ká máa sin ọba tó ní kàábà yìí ọlọ́run ní ká sin kàábà kí ló ní ká àyèsùn kọ́dà àyèfẹ́ kàábà búra àyèfẹ́ kàábà bẹ́yàn àyèfẹ́ kàábà tọ́lọ̀ nǹkan lọ́dọ̀ ọlọ́ tọ́lọ̀ wọlá kàábà sànù mi ọlọ́run sì bínú sí ọ. ọlá ọlọ́run tó ní kàábà lọ́mọ tó ṣe kíní lọ́mọ fi tó rọ ọlọ́run ọba ní rọ́bà hadal bayt ọba tó ní kàábà yìí kan máa wá sí ń gbà náà torí pé alẹ́dẹ̀ àtọ́ àmàhùn mi jùlọ ìní ọlọ́run ti ka ibi kó fún wọn látara kíní látara òwò wàá mọ̀nà òmìnira ìpáyà àti ìbáyà nínú àìlówó lọ́wọ́ ọlọ́ni mo ti ká kó fún ìlà fíta fi ń kírun náà ní ìtàwọn rí lẹ́tà ṣíta ìwọ̀sọ̀ ìrìn àjò owó ṣíṣe ni ọlọ́mọ ọ̀nà kọ́ra adẹ́fẹ́ gbogbo ẹni tó lọ́ọ̀bá aláàbá sínú ọpọlọ tí bá ń wà kan ṣe nínú mùsùlùmí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ni alifakari òsì alifakari òsì àti ọlọ́run kọ́lọ́mọdé ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wa ìmọ̀ sọkùnfà tí ìmọ̀ fi ń kó inú ẹni sọ̀gùn owó sí jẹ́ wọn sókọ̀ rẹ̀ wà ní islam ó ti dẹ̀lẹ́bọ̀ ẹni tó ṣe gbéríà gbogbo iṣẹ́ eré tọ́lọ́run ṣe ọlọ́run wọn ní kọ́ọ́lẹ̀ fún torí pé wọ́n ràn látara eh, òsì ẹni tí ń pààyàn látara òsì ẹni tí ń lara gbogbo lára yìí yọ́ máa jẹ́sẹ́ rí rẹ̀ bọ́dẹ́ nìkan tó fẹ́ ga bọ́dẹ́ nìkan tí ọlọ́run bùkún tó ń lágùn tí ń lọ tí ń bọ̀ tí ń ṣiṣẹ́ òun ò ṣe bọ́bá wa rí yọ́ máa pé bí kò bàjẹ́ fún ọlọ́run ní ìwọ ni ó bàjẹ́ fún wọ́n tó dìde nílé òun gbìyànjú wo gbìyànjú àdébí fi ní ẹ̀yìn máa lára máa pẹ̀gàn máa sọ̀rọ̀ ọlọ́rẹ̀ lẹ́yìn láì da ní máa ń jẹ ẹsẹ̀ rí bí iná ṣe máa ń jẹ ẹsẹ̀ gì tá ń dáná. nítorí pé yóò lára tí ló dé lára òun sùn ẹnìkan ṣiṣẹ́ ọwọ́ dàbí kò tán fẹ́ náwó ẹni tí ó sùn àtẹni tí ń ṣiṣẹ́ ṣé bákan náà ni wọ́n rí ó di ẹni oṣù ọ̀dùn twenty nine ẹni tí ń ṣiṣẹ́ kó jáde ẹni tí ń sùn kò ní ìṣẹ̀ṣẹ̀ mú ó ní kó di onílára ẹ̀mí rẹ̀ ó bàjẹ́ ẹ̀mí ó bàjẹ́ látara bẹ́ẹ̀ yóò máa bínú ìbínú ó máa ṣẹlẹ̀ ìjà ó máa ṣẹlẹ̀ látara ìlara alẹ́dẹ̀mọ̀gbẹ́mi wọ́n pè àfáà kan ní alẹ́mọ̀gbẹ́mi nínú àwọn sàhábà nàbì ni òun náà tún gba àwọn ìgbà wá wá lọ́dọ̀ ànábì torí bàbá ti sọ pọ́lọ̀ ń sọ á sì máa sọ pé ànábì náà sọ ó lọ ànábì máa kálá àhàdùn tọ̀ á máa kọ́ tún xẹ́ra kò sí oúnjẹ kan téèyàn ṣe àbí téèyàn rà àbí téèyàn pèpè rẹ̀ tí wọ́n kì í bọ̀nu tó lóore tó nínú ayé àkúlà mi ní amẹ́lẹ́ yẹn bìí tó lóore tó oúnjẹ tẹ̀yìn ara látara òógùn iṣẹ́ ọ̀làgùn tán báyìí tẹ̀ máa wọ́n dẹ̀ kó o e fọ́ ó sì bọ́ sí di ẹwà ọ̀rẹ́ wa ó sì ń jẹ wa ànábì ní ẹwà tó ń jẹun kò sún jẹ tó dáa tó sì rásẹ̀ mọ́ ó sì ń rọ àmàlà àmàlà tó ń jẹun ànábì ní kò sí oúnjẹ tó dáa oúnjẹ tó jẹ látara gba iṣẹ́ ogun wàyí nà nàbí yàrá ìdáwúdá anabi wa muhammad sallam ó ní torígbà anabi dawud alayhi salam kana yakulu min amali yadihi nínú àwọn tí wọ́n máa ń jẹ oúnjẹ nínú iṣẹ́ òógùn wọn ni iṣẹ́ òógùn wọn anabi dawud akẹ́tọ̀ sàbúrà kíkà yìí yẹn káwọn èèyàn sí ojú ọ̀nà ọlọ́ni kana haddada anabi nàlọ́tọ̀ sọ fún wa wípé wẹ́dà ni anabi dawuda ọba kasabura tán yóò sì bọ́ sí di ìrìn yóò máa gbé bọ́gláàrì èyí tí wọ́n fi sàkà èyí tí wọ́n fi ṣe ọkọ èyí tí wọ́n fi sàdá yóò dé lẹ́kùn mọ́ra wọn yóò fẹ́ ná anábì dáwúdà ń fẹ́ ná anábì dáwúdà ń fẹ́ ná fa <laughs> kéwu ta ké ní àbíká lè ké kéwu má ṣiṣẹ́ nígbà anábì ọlọ́run bá ń fẹ́ ná bí fẹ́ ṣe èyí tó rọrùn jù bẹ́ẹ̀ lọ́gbọ̀n olóòṣè yóò ní èmi àfa ah àwọn ti kéwú kọjá ká máa ṣiṣẹ́ agbélépawó làwà agbélépawó ọ̀daràn lójúlù bóòlù yóò ṣe wá nílùú jìbìtì kò fún bóta bẹ́dá sí odò rọ odò ní jìbìtì iṣẹ́ ọwọ́ súnà ni o ẹ̀yọ́ màá yá mi súnà wà nábì ọlọ́run bá ẹni bá ń ṣiṣẹ́ táwọn yẹn bá ń fi ṣe yẹ̀yẹ́ má wọn lóhùn ìwọ sáwọn bá ti lọ lọ́yàwó tí ò ń jẹ nínú ogún yẹn bóun ti ń tọrọ bára káàkiri o ẹni tí ọba bá yìí kalẹ̀ nínú ẹ̀ méjèèjì tí ó sì wà jẹ́nà o. nínú àwọn fún wa nípa iṣẹ́ ó ní ìlà ń ise àhúdà àdúkùn àhàbùdà àdébìnrin ẹnì kọ̀ọ̀kan yín kẹsì wá lọ lè mú àwọn okùn àwọn okùn okùn tán fi ń digi fáyà àti ìdàfọ́sọ̀mọ̀tì ẹ wá gbé sẹ́yìn báyìí ẹ gbé sójìká ẹ wá rúbọ̀ fọyọ̀ bí aha ẹ wá ń lọ lè ta fáwọn èèyàn tala anábì dájú kọ nígbà tó sọ̀rọ̀ àwọn sàhábà tánà bí wọ́n sì ń bá àwọn sàhábà sọ̀rọ̀ nígbà wa náà sọ̀rọ̀ ní abẹ́ kí wọ́n wá dé tí sàhábà ó sọ ìkan tí wọ́n ní ojú ń tì wọ́n láti ṣe ó sì fẹ́ jòkó sáà ìjọ náà táwọn sàhábà fẹ́ wọ̀ anábìrin kẹwàá di igi náà sójì ká fẹ́yẹ̀ bí àha kẹwàá gbalẹ̀ lẹ́ta lọ́jà àbí tẹ̀lẹ́ta fáwọn tó fẹ́ lò fàyàkú fàbí àwọ́dì kí ẹlẹ́ fi ká ojú kù àwọn tí wọ́n ní nítorí pé bọ́ọ̀ bá ti ní ọmọ aranjú ni jama àwọn tó ní ó sì máa kò ọ̀dọ̀ wọn ọmọ kalẹ̀kùn wọn ọmọ àwọn wọn káàkiri tó kó lè bá gbà nínú anábì ní kí ẹ̀yin sàábà yìí kẹ́ máa lè tagi ó sì da khairun lahu min ayẹsà alẹ́ nasa ó dájú kẹ́ sọ bá àdàtì sílọ. àǹtí mi salamu alaikum sẹ́nsẹ́ dàkán bọ̀dá mi sẹ́nsẹ́ dàkán mo fẹ́ kó ma ẹ̀yàn fẹ́ sẹ́yàwó ọmọ mi fẹ́ lọ skul ọmọ ọmọ mi bímọ àwọn bùkátà dáadáa dáa ọmọ ọmọ rẹ bímọ ìyẹn kí ló wá kàtẹ́ nígbà tó lówó lọ sí bá ara wọn ní kọ́ máa tọrọ ọwọ́ àdìlá ability lé ẹbí lọ́rùn ó di problem sínú mọ́sálásí ó di problem sí sírí tìyín tó bá tó ń bọ̀ báyìí làwọn ènìyàn ní tún bọ̀ nù ní tún gbé bùkátà kan bọ̀ nù ní tún bọ̀ ní ẹ̀wọ̀ kò ní kò ní dáko ní gbogbo kò sì ní ṣe àtìfẹ́ sábà yìí lọ olóle àfìyí lọ olóhùn lè ṣe àfìyí lọ oníkọ̀ bá wọn láàmú èyí ló wọ́n fẹ́ ṣe. àdébìnrin ẹnì kọ̀ọ̀kan yín kápẹ́ igi lẹ̀ bá wọn ń dì sẹ́yìn ìfẹ́ mọ̀ pé igi ẹni tí ń digi sẹ́yìn ìtumọ̀ ni pé iṣẹ́ tí ó kó ni ní ìrora ni anábì ní iṣẹ́ yẹn tẹ́ bá lọ lè ṣe ó sì wá lórí fún yín dúkẹ́ máa béèrè lọ́wọ́ àwọn èèyàn lọ àtọ́ ohun bóyá wọ́n fún yín awọ́mọdà ohun àbí wọ́n fún yín bí wọ́n fún yín ẹni yẹ̀yẹ́ ni yín bí wọ́n fún yín ẹni yẹ̀yẹ́ ni wọ́n tún wá fún yín. ẹ̀yẹ́ màá yá mi ọ̀bẹ lọ́wọ́ nínú àánú rẹ̀ ọlọ́run ní tọ́yàn sọ́nà o ọlọ́run bá àlá ọlọ́ba tí ń ṣe kí ni ọlọ́ba tí ń àdáwò tí ó bá wa táàfin máa tójú lé ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́gbàrá ọlọ́run bá wa ọlọ́ àánú ọlọ́run bá wa ẹ̀yọ́ máa yá mi ní ila wa. sọ́wọ́dà rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n bí muhammad wọ́n bí léèrè wọ́n ní ayul kásìrì àtẹ̀yàbò wọ́n ní ọ̀nà gbàrówó ló dájú ẹ̀yìn wọ́n ní ọ̀nà gbàrówó ló ṣe kíni ló dájú anabi ní amalu rajuli biyadihi òun náà ni iṣẹ́ ọwọ́ tẹ̀yàn fọwọ́ ẹ̀ ṣe tọ́lágùn òun sọ bàtà ni ọ̀gbẹ́kànga ni pé ọ̀ngbẹ́bọ̀ owó ni ọ̀rán sọ ni ọ̀rẹ́ lé ni ọ̀kan lé ni mo wà lọ́fíìsì ló ń tẹ kọ̀ǹpútà ni òun tíìchì ni tẹ́fà ń kọ́yàn tó ń lágùn ànábì oyin tó ń fọwọ́ ara ẹ̀ ṣe ànábì ní iṣẹ́ tó dáa jù nù owó tó dáa jù nìyẹn wa kullu bai'in mabrur àti gbogbo owó tó dáa ànábì lẹ́ni tí ń ṣòwò àtẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ nígbà ànábì tó sọ fún wa pé iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì amalu rajuli biyadihi tó ń fọwọ́ rẹ̀ ṣe báyìí kọ́lá àwọn àfáà ṣe dìde ti pé iṣẹ́ ọ́fíìsì lọ́dọ̀ àdínà fi ṣọwọ́ àwọn kan ní ah iṣẹ́ ọ́fíìsì owó rẹ̀ sùn ẹ̀ lóṣù tí kọ́ńpìnì ọba ti bàjẹ́ àmọ́ iṣẹ́ ọwọ́ ilé wọn bá pè é àwọn ẹnìkejì àwọn ní iṣẹ́ ọlọ́dọ̀ àjù pé bí pè é ìjọ wọn bá pè é owó tí tọ̀wọ́n fẹ́ lóṣù yẹn oníṣẹ́ ọwọ́ lórí jọ́sà kálukú bá dákẹ́ àṣẹ̀fẹ́ dìbò ti kálukú sábà ṣe é èyí tó bá ti rọrùn àtijaratu yatabadalu al-bada'i wal-khadamat bìnẹ́kìdì lè sọ́ọ̀lì tọ̀rọ̀fẹ́ ní tí wọ́n ń pè lówó ṣíṣe àti iṣẹ́ ṣíṣe òun náà ni pé a bá exchange a máa pààrọ̀ nǹkan lọ́wọ́ ara wa a máa fúnra wa ní nǹkan kan èmi ọba yín ṣe ẹ fẹ́ mi lówó àbí kí èyí kí n fún yín lówó kẹ́yìn náà kẹ́ mi ṣe èyí fún yín lọ́jà ẹ mi lówó èyí fún yín lówó ẹ mi lọ́jà a máa pààrọ̀ nǹkan láàrin ara wa ní tí wọ́n pè ní òwò nìyẹn ẹni tí ń kọ̀yàn náà nọ́lẹ̀jì rẹ̀ yọ́dà alẹ́ skul tó bá di ẹni tí wọ́n fún ní kíni wọ́n fún lówó òun náà ṣiṣẹ́ ni ẹni tí ń kọ̀yàn kéwú iṣẹ́ ní ṣe ẹni tí kọ̀yàn tàbí fi koran iṣẹ́ ní ṣe ẹ fún lówó iṣẹ́ o pápẹ́ àfa ọdẹ ọ̀run kò fẹ́ gba èrè iṣẹ́ rẹ o àfẹ́ òjẹ wọn ọ̀run ká ti ra gàrí o ìwọ̀n yìí sì táwọn ìtasẹ̀ mú lọ́rùn ilé ayé ń bí ni wọ́n ti ń tẹ́ran ọmọ rẹ̀ ti lọlé kí wọ́n sanwó ẹ̀ torí táwọn ń ṣe iṣẹ́ ní ṣe kí ni iṣẹ́ ní ṣe ìrún tí ń kí fún yín yọmọ fi yẹn súnmọ́ lọ ó fi ìrún súnmọ́ lọ ó tún ní kọ́ mọ̀ fi ìkọ́ mọ̀ rẹ̀ ń kíw súnmọ́ lọ ó wá kọ́ mọ̀ kíw fá látàárọ̀ dálẹ̀ òun náà wá wọlé ó lè bá ẹlẹ́hà rẹ̀ ẹlẹ́hà ní kí lájẹ ó ní sámọ̀ pé mọ́sálásí náà fi ń bọ̀ sẹ́mọ̀ pé pílánì tẹ̀ ní fún ni pé bí ẹlẹ́hà ó ṣe kọ́lẹ̀ táwọn ọmọ rẹ̀ tó fi dira dáadáa àwọn yẹn dájú ilẹ̀ ìbàdàn wọ́n san thirty thousand fifty thousand ní school wọ́n sì san one thousand ní lẹ́tọ́ ah, ah ọlọ́run sì ti torí ẹ̀sìn lọ́run ti dá wa kí owó ló sì dá mẹ́sìn tá à ń ṣe kí ni tá à ń ṣe ibo ló yẹ ká máa náwó sí ibo ló yẹ ká máa náwó sí jù tábà máa dáṣe ilé kí ni àmọ́ ayé ti gbé wa lọ́jà wọn kọ́lọ̀ mọ́sá àti àtúbá wọ́n ní sẹ́wà pọ̀ rẹpẹtẹ wọ́n ló tún sí tọ́ba rẹ̀ lọ́rùn wọ́n ní olè máa dáko olè máa ṣe ẹja olè máa ṣe ẹran olè máa ṣe ẹgbẹ́ olè máa ṣe adìẹ wọ́n kàn sí o káyọ̀ rẹ̀ ọba bàjẹ́ o wọ́n ní torí pé bó ṣe wà yìí ó níyàwó ìyàwó rẹ ó tọ́jú àwọn ọmọ rẹ ó tọ́jú wọn bí ó bá sówó lọ́wọ́ rẹ ò lè ríyàwó rẹ tọ́jú àwọn ọmọdé ọ̀dọ́mọ ọlọ́mọ ọjọ́ ìlà rẹ tí irun funfun bá dé tẹ́yìn tẹ̀ tójú òrí nàmá títí ọ̀gbọ́ dáadáa má ó sì ní sọ́wọ́ ọmọ ni èyí ni ọmọ tó bá tọ́ nígbà tí owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ọmọ tó bá tọ́ tọ́ ọ̀rọ̀ bí náwó lé lérí nígbà tí owó ń rẹ̀ tó bá dìgbà tó darúgbó ọ̀ sì sọ̀wá bẹ̀rẹ̀ wàhálà kíláà wà fi ọmọ táà fi jèrè ẹ̀ lójú alẹ́ owó ìbúra ti rówó iṣẹ́ iṣẹ́ yẹn jama àsìbábù sàádọ́ ti dunya wal akhirah okùnfà oríire ayé àti gbẹ̀yìn àtọ̀hán òun náà ní kéèyàn tẹ̀ra mọ́ṣẹ́ ọmọ tó bá fún lẹ́kọ̀ọ́ òun yóò jẹ́ èèyàn lọ́la ọmọ tó fún lẹ́kọ̀ọ́ yóò di pírọ́blẹ̀mù fún ọ ọ wà lè fọmọ lẹ́kọ̀ọ́ sí àfi kó kó fún lówó àfi kó náwó lé lórí ọ wà àfi kó wọn náà tẹ̀ra mọ́ṣẹ́ ọ wá níṣẹ́ kan lọ lè wá mi nì ó ṣàdúrà lóru ó sì tẹ̀ra mọ́ṣẹ́ lọ́sàn-án alẹ́mọ̀ aránṣọ wọ́n ní alẹ́mọ̀ sin àwọn ẹran anabi esi ẹran anabi ṣùwáyòfù ẹran ní nsìn anabi musa ẹran ní nsìn ìtàn fi ń rówó jẹun nìyẹn anabi muhammad náà sin ẹran ní maka táwọn fún lówó lọ́sọ̀ọ̀sẹ̀ muhammad sin ẹran nígbà àwọn èèyàn dẹran níṣẹ́ ń gbowó ó tún bá Khadija ṣiṣẹ́ ibẹ̀ làdíjà fi rí pé eléyìí yọ wà trustworthy pé ayọ̀ká fẹ́ eléyìí àdíjà fẹ́ látara òótọ́ òwò lọ́pàá wọ́pọ̀ tó fi dọ́kọ̀ àtìyàwó ọlọ́run fi ọwọ́ kékeré bù wò ṣiṣẹ́ àti iṣẹ́ ṣiṣẹ́ tó bá bá fọmọ lẹ́lẹ́sìn tó fún ní iṣẹ́ tí ó fi rówó ẹ̀sìn ọ̀padà dẹ̀ sí máa lọ́wọ́ tó bá wọ́n fún ní ọ̀nà tí ó gbà rówó tó kọ lẹ́sìn orí rẹ̀ padà burú àfi ká kó méjèèjì papọ̀ gbogbo àwọn ọmọ wa lọ́mọ́sàbà sí wọn lọ́mọ ilé rere building materials ó lè tara bọ̀ torí pé o lè má ronú tó fẹ́ ṣe èmi sì ń kà fún ọ olóbẹ́ tètè ronú àdìjẹ̀nú ni mo gbàgbé iṣẹ́ tó yẹ kó sí kíní kò ṣe máa lè wáyé pẹ̀ jẹ́ máa láyé pẹ̀ kó sí mẹ́sì síbẹ̀ kọjọ blọọkù èmi náà ń yọ nínú àwọn iṣẹ́ tó mi náà ń ṣe ọ̀kan ló ń bẹ̀ ọ̀kan ní o. jama ọmọ wa kí ní bàtà tó pariwo tú bàtà náà wà gbọ̀ lówó pẹ̀lú táwọn sọ yìí tàdá wa ní owó nìí ọdún kan láti yídì bá àwọn tó wà yídì wọ́n fẹ́ tẹ́gbẹ̀rọ kan ẹnìkan sí pẹ̀lú láfọ́lẹ̀ ẹnìkan pé mọ́ aṣọ fáfà mú ní sórí ìfẹ́ ó wá sí pàtó kọ́ wá pé tí mo sọ fẹ́lẹ̀ ní pẹ́tọ̀ bá bá ti parí ní ibú o gbogbo àwọn bùkátà tó wà ní àmọ́ wá sí kí ni àmọ́ wà yanjú ẹ̀ pé ìrìyẹ ti burú nù wọ́n mọ́tà sọ níbẹ̀ Wọ́n sọ̀rọ̀ lọ́rọ̀ lọ́gbàrọ̀ lọ́gbàrọ̀ sí náà, wọ́n gbá tá a ti lọ́nà ọlọ́run àdáwò sí báyìí sí ìrìn lọ́nà ọlọ́run ní ọ̀sẹ̀lẹ̀ sí wa ó wá sáà sí ìmí ọlọ́mọsán dànà fún wa ọmọ ya ọmọ lọ lè gba ọ̀kadà ọmọ wa òkèlàfẹ́ ọmọ wa mọ́tò ọmọ wa ọmọ gbowó ọmọ tabata ọmọ arábàtà ọmọ síbàtà gbogbo àwọn aṣẹ́ tó dá ọmọ ṣe ẹ̀rọ ya nínú ẹ̀sìn wa ọmọ tún láptọ̀pù àwọn ẹ̀ ṣe ọmọ tún fóònù ṣe àwọn mọ́ṣín tó ti bàjẹ́ ọmọ rìpẹ́à rẹ̀ wá tán sí ọmọ ta wọ́tàmílọ̀ owó bẹ́ẹ̀ jẹ̀mọ́ ẹ̀mọ̀ ìkan tán ra mọ́ wọ́tàmílọ̀ ẹ̀yọ̀ kan wọ́n rà mí ní two hundred arábìnrin oṣù ta ní five hundred kápọ̀ wá ta ní two fifty kápọ̀ ta ní two hundred ètò ìmọ̀ ní pé tó bá fi one hundred thousand sí owó èlé lórí mẹ́ yóò di one ìwà òwò kéékèèké yẹn kẹ́nìkan má fi ojú kékeré mu torí ànẹ́bí sọ fáwọn sọ pé ká máa ṣẹ́gi ìtumọ̀ ẹni pé má yànra òwò kan tọ́wọ́ mọ̀ pé ọ̀fẹ́ sórí rẹ̀ sòrótù sàtìrì bẹ́ẹ̀ ẹ wàá rí òwò tí wọ́n ní ká ṣe yìí ó má bọ̀ kàtọ́ bọ̀ wọ́n níjọ́ kan wọ́n ló ní òun òun ìmọ̀ ń wò òun kí ọlọ́run bá là kọ́pa àwọn lérí nǹkan méjì kọ́pa àwọn tó bá ṣe nǹkan méjì lọ ẹni kọ́pa àwọn lérí ẹran àbí kọ́pa àwọn níbi tó ń ti ń tajà tó ń ti ń rajà ẹ̀tọ́ ẹnìkan ò ní ṣe méjèèjì àríkọjọ́ lórí rẹ̀ mọ́ bọ̀ kàtọ́ bọ̀ sọ̀rẹ̀ tó láwọn ti mọ̀ pé fà bá àtajà bá àrajà ọ̀run òṣèwọ̀ tọ́rọ náwó owó tọ́wọ́ náà mọ́ lókèrí bọ́ọ̀lá sì lọ́nà jìbìtì náà lọ́nà kejì ó lè lọ́nà kejì kọ́lọ̀ sọ níbẹ̀ ṣùgbọ́n tó sífà tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ wá rí májẹ̀mú tó de àwọn òwò tá a ṣe àwọn afá kan májẹ̀mú méje Eh, mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé àrídọ̀ iná tọ̀rọ̀ fẹ́yìn nítajọ tàtàjọ rà kájọ yọnu sí fún mi lọ́wọ́ mi pé kémínà sì kọ ọ̀dà rẹ pé wọ́n lẹ́yìn tí ọlọ́run yìí bá ń sọ ilé yìí òfin yìí nínú òwò tí ń ṣe ah, bámi bámi rẹ lè iye báyìí lágbà iye báyìí ni mo ní awájọ fẹnukò sáfíìsì yẹn ṣe kò ṣe pípé kí tọ̀wọ́n náà san owó rẹ̀ ní pípé anábì ní gbogbo àwọn tí wọ́n mójútó nǹkan wù yìí owó wọn lálùbáríkà síbẹ̀ lọ́wọ́ adébẹ̀ ní jama ní Umar rufin ní láyé bí òfin sókè náà ilá man yafqa ẹnìkan gbọ́dọ̀ tajà lọ́jà tí mi ń darí ẹ̀ èmi tí mo jẹ́ Umar àfikọ́ lọ mọ́sálásí kó lè kí ó nípa owó tó fẹ́ ṣe wọ́n kọ́kọ́ bí àwọn àfáà kan tó dáwọ́ lówó fẹ́ ìdákùnrin àfáà ìdákùn owó yìí mo fẹ́ ṣe kíni ìhà tí ṣẹ̀dá ṣe kíni tọkọ sí báàbùlù bẹ́ẹ̀ ọ wà nínú tíra fẹ́fẹ́ ayà àwọn àdéṣe wà rẹpẹtẹ nípa owó owó tá a lè ṣe àti tá a lè ṣe mọ́jẹ̀mọ́lẹ̀ kẹjà roast àwọn tá a sò ẹ̀mí tí ń rajà àti wọ́n tó fẹ́ tajà àwọn méjèèjì kájà tó bàlágà tó nílà káì ọ̀gbọ́ ọ̀rajà lọ́wọ́ wèrè ọmọ ọ̀dẹ̀ tí wọ́n gbé sí sọ́ọ̀bù ọ̀gbọ́ ọ̀rajà lọ́wọ́ ẹ̀ tó lọ́ sọ̀jàrà. ọlọ́run wà ní àlẹ́ sọ́mù nínú mọ̀rọ́ṣìṣẹ́ fàtífà òyìnbí àwọn wà láwọn ọlọ́run àwọn ọmọ kan tí wọ́n gbọ́n ẹ̀wọ́n kò wọlé tọ́wọ́ fẹ́ tajà tẹ́fẹ́ rajà oye yóò rí pé èyí méjèèjì tẹ́jọ fẹ́ tajà tẹ́fẹ́ rajà yẹn kẹ́ jẹ́ ẹni tó ti dàgbà ọwá ní ọwá lè ba ọmọ ọmọ ní òun fẹ́ ta ẹ dáàdì òun fẹ́ ta mọ́tò kọ́kọ́rọ́ rẹ̀ sì ní lọ́wọ́ òun ọmọ ọdún méje òun dáàdì òun fẹ́ ta mọ́tò alẹ́ ó ní eight thousand eight thousand wa mọ́tò eight million oṣù wa nítò torí pé transaction ìyẹn tó fẹ́ ta náà ọmọ ti yọ ọ́nùsì wọn náà ti yọ ọ́nùsì lọ́ba kó eight thousand lọ́wọ́ gba kí lọ́ba ní o ti rajà ọmọ yẹn ò ti dàgbà ọmọ ọkọ̀ mọ́tí fẹ̀ àbọ̀ àbọ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ àbí arúgbó tí ò dá kankan mọ́ wọn ta tábà tajà á sọ ilé yìí náà ẹlẹ́ẹ̀kẹta àyẹ̀kúnà kúlùmí làákìlì ní máàlì kàyín tó fẹ́ ta wọ ni kò ní o owó ẹ̀jẹ̀ nǹkan rẹ o anabi sallallahu alayhi wa sallam anabi látàbí ìmàlẹ̀ sàyìn dàkì má tàǹtì ìbá ṣe tiẹ̀ nítorí tó lè tà nìkan tí wọ́n bá fún ọ láǹfààní pé dákùn bá mi tà á mọ́tàlẹ̀ ńlẹ̀ mọ́tàlẹ̀ ńlẹ̀ mọ́tà nǹkan ọ̀gbọ́n ní nǹkan kan ọ̀rẹ́ mi ni mo bá ta kò sí dẹ́sẹ̀ rẹ̀ dájú mi ni àbúrò mi ni mọ́sẹ̀rú ẹ̀ òwòkówò ni nínú àwọn ọmọdé ọmọ tí wọ́n tún gbé kalẹ̀ òun náà nìkan yẹ kó náà màbẹ́ mímọ yorùbá ìtìfà òbí yìí ìta bá ta òwò tá a ṣe kọjá tí ó tí ò sí nira ń bẹ̀ fáwọn ọmọ èèyàn ẹni tí ń ta tẹ́tẹ́ àfọ̀n lótò olóhùn lọ mọ́kà tọba ní làbáyíkà wọn ni lálàbáyíkà wọlé àsàdáyíkà tọba ní làbáyíkà láwọn ọlọ́run wọn jẹ́ pé rẹ wọn ni wọ́n sọ fún ọ pé ọ jẹ́ pé ọlọ́run kódà ò ní sọ̀rọ̀ rẹ̀ mi wọlé àsàdáyíkà. nídìí bẹ́ẹ̀ mùsùlùmí ọgbọ̀rọ̀ ta nǹkan tí ó sàǹfààní fáwùjọ ọmọ ta oúnjẹ ọmọ ta sọ ọmọ ta lé ọmọ ta gbogbo tí ó sàǹfààní ọtí kókè eh, igbó àti gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ká máa tàbá fáwọn olè. gbogbo nǹkan tí ó kó àdánwò báwùjọ àgbọ̀dọ̀ ta tí ò ní sáfà ní fáwọn yìí lẹ́yìn náà àlùkùnrin ọ̀sùn ti tẹ̀sí ìlú mọ̀ gbogbo tá a fẹ́ tà pátápátá kárí pé nǹkan yẹn nǹkan tí àlérí bì mú báyìí. kẹ́nì kan ní mo ta ẹyẹ tí ń fò lọ fún yín ẹyẹ tí ń fò lọ ẹyẹ tí ògùn ò rí mú èyàn gbọ́dọ̀ tarú ẹ̀ èyàn gbọ́dọ̀ larú ẹ̀ kẹ́nì kan ní gbogbo ẹjẹ́ rí odò yìí gbogbo ẹjẹ́ adáwà nú ẹ̀ mo ta fún yín ẹ̀jẹ̀ mi ò lọ́mọ̀dọ́ <laughs> wà mẹ́ kéèyàn ní igi yìí bó ṣe wà yìí gbogbo èso tó bá jáde lára ẹ̀ mo ta fún yín rọ ọkọ̀ọ̀kọ́ rí nítorí fẹ́ tàná ọgbọ̀rọ̀ máa tán tí ò rí lẹ́yìn náà máa fọ́tò sọ́mọ́nì sọ́dà lẹ́yìn náà nítorí fẹ́ tà ọgbọ̀rọ̀ níye ọgbọ̀rọ̀ sí kíni ọgbọ̀rọ̀ níye iye báyìí ní ta ẹ̀jọ̀ fẹnukò kì í sọ pé sára sára àbí màá rà lọ́wọ́ ẹ̀ mọ̀ wọ́rì mọ́tò ten thousand àbí mọ́tò ten million lẹ́bàá kó eight million naira fún lẹ́bàá wò pé yín náà ń sọ yìí ọ̀gá oníṣẹ́ bó ṣe lọ fẹ́ ta fún mi níbi bẹ́ẹ̀ ẹ̀jọ̀ fẹ́ mi kó alimusulimu náà laṣọ̀rọ̀ ti hẹ̀m iye báyìí mo fẹ́ ta iye báyìí mo fẹ́ ra lẹ́yìn náà yẹkùn náà mọ̀bí ọmọ àlùmá níta sì fẹ́ ra àmà àrì lọ́jọ́ kan tó kíyà sí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní mo fẹ́ kọ́ ọmọ wa ní ah, ọ̀daràn ni mòdìrù ọ̀daràn ni bọ̀báìtọ̀ ọmọ fún oníjẹ tó bá rí ọ́sọ̀ṣẹ́ tí ń ṣe ó sì so owó tí ń san tí lọ́ọ̀ṣẹ́ kí ni tọ́sàn kò gbọ́dọ̀ dé mọ̀júfóòlù tó wọ́n wá ṣiṣẹ́ ṣiṣẹ́ tó rò pé sixty thousand lẹ́fún ní oṣù nígbà tó oṣù lẹ́bàá kó eight thousand fún lọ́wọ́ rò pé tòbátò ah, yìí burú ni kí ni kí ni bẹ́ẹ̀ ń ẹ ṣe bí a ti sọ pé a mọ̀ fún ọ ẹjọ́ ìdókólẹ̀ yóò rí òkìlẹ̀ dáadáa no testing wọ́n kó kọ̀ǹpútà kalẹ̀ wọ́n kó fáànù kalẹ̀ wọ́n kó ayọ̀n kalẹ̀ wọ́n mùsùlùmí wà lọ́bẹ̀ àwọn aṣọ bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì tó máa ń dilẹ̀ wọ́n kàn kó pàǹtí wá láti ìlú ìbò ìwọ wá lọ́lẹ̀ oṣòwò yẹn ó ní ṣe kó ó lè ṣe kó dèrè bẹ̀ torí pé jahada nítorí wà ní wàpò yẹn ọ̀mọ́ wọ́n wá sọ fún ọ pé lè tẹ́sẹ̀ tó ṣiṣẹ́ déédéé bí ọba ti ṣiṣẹ́ déédéé ọ̀rọ̀ àfáànù rẹpẹtẹ àti ayọ̀nù rẹpẹtẹ nígbà òdílé tó kìbọn náà mẹ́wẹ̀ẹ́ wá tọ́lá ó ń ṣiṣẹ́ ní kárakára ọ̀tà orówó ń bẹ̀ èwo tó ṣe èwo ọ̀nà ó di ìrìn ẹlẹ́ẹ̀kejì òkè ayọ̀nù mẹ́wẹ̀ẹ́ bọ́ná ẹyọ kan ló ṣiṣẹ́ mẹ́ nígbà mi kò sí ètò ṣiṣẹ́ ní gbogbo ẹ̀ òwò tó yẹ máa ń ṣe sórí bùnì ìsìlámù faramọ́ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ẹ̀sìn wa wọ́n ta láptọ̀pù rẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n ta fóònù rẹ̀ bẹ́ẹ̀ sákò ńlẹ̀ wọ́n bá dá lọ́kì ni bí wọ́n sì dá lọ́kì náà tó nù nínú ẹ̀sìn Islam no testing haram ni èyàn gbọ́dọ̀ ṣòwò bẹ́ẹ̀ nítorí pé yọ padà sọkùn forí bú fún yà fàwárí ìdúwà làámàlì wà tìjára kí láǹfààní táàrí níbi ìmáṣòwò ìmáṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ìbáàdà tó tàkọ́rọ̀ bí ha ilallah ìgbà tí ìmáṣiṣẹ́ tá ní ẹ̀rẹ̀ bá dá èèyàn máa súnmọ́ ọlọ́run bá wa torí ọlọ́run pàṣẹ ká tẹ́ẹ̀bá tó tẹ̀lé àṣẹ ọlọ́ èèyàn máa súnmọ́ lọ ẹlẹ́ẹ̀kejì àlẹ́sìtìgì náà ní nas èèyàn ọ̀rọ̀ kú lọ́dọ̀ àwọn èèyàn ó níyì ẹni ó bá níṣẹ́ ní máa níyì ẹni tí ò níṣẹ́ kì í níyì bìbìrì ìlú ọwọ́ látòkè sẹ́mà ó ní ìwà Muhammad ọlọ́run ní sọ fún ọ pé wà Muhammad wà Muhammad sharaful mu'min qiyamul layl iyì ọmọ èèyàn lérí ilẹ̀ ayé sáràfù lọ́dọ̀ ọlọ́run ọba àlá iyì ọmọ èèyàn lọ́dọ̀ ọlọ́run ẹni tó tí ń ṣe náà fúlàfin sàdúrà ọmọ ní ìlọ́dọ̀ ọlọ́ngàn jìbìrì sọ fún anábì bẹ́ẹ̀ ó ní wà á zòwò ó lè yàn tó gba ìjòbílé ayé istignawo aninas òun náà lẹni tí kì í lè di tọrọ bára lọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn fẹ́ràn gan o yóò máa rìn pẹ̀lú yìí pẹ̀lú àpọ́nlé ṣe alubára kò ní tọmọ kọ́bọ̀ alubára kò ní tọmọ kọ́bọ̀ òtúndé òtúndé òtúndé wọ́n máa wá nọ́mbà káàkiri wọ́n máa di sọ́fà àwọn èèyàn ò ní tọ́ ọmọ kọ́lọ̀ dìbìlì ọ̀sọ́fà náà bíbẹ̀ yìí pé wọ́n máa rànjú sọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ní ọmọ lọ́lẹ̀ tọrọ bàbá ti dúró lórí ọwọ́ rẹ̀ ọgbà yìí ọgbà yìí ẹ̀dá kùn sí bẹ́ẹ̀ kò rí jẹ́ wọn bẹ́ẹ̀ lórí lẹ́yìn náà ṣòro bìtìmọ̀ ní ẹ̀mí rẹ̀ balẹ̀ tó bá níṣẹ́ lọ́wọ́ ọkàn ránṣọ́ lẹ́wọ̀ tí ì torí ó ti mọ̀ pé owó lọ́wọ́ alẹ̀ kọ̀ọ̀kan dídé káàṣì ọyọ blọọkù sọsáìtì rẹpẹtẹ jọba ọdídàkọ lọrọ rẹpẹtẹ ẹmí lọ balẹ̀ ní má ní hẹ́yẹ́ òde kò sí kankan lẹ́yìn ọlọ́run nǹkan bẹ́ẹ̀ lóko <laughs> ẹmí lọ balẹ̀ ẹmí lọ balẹ̀ tọba ní nǹkan ta nínú ilé tí o ti tí o ti dọwọ́ ẹni ní sọ wọn ní ẹ̀jẹ̀ rúgbò ní ṣe àmọ́ wọ́n tó ní gangan kò síbi kankan ọkàn jí ó jí lérí kò sí àdáwò nípa ọlọ́mọdé àbárò ẹ̀ àdábì àmà wá sọ mbẹ́ ọlọ́mọdé ọkàn wọn alámà iná àwọn tó kẹmẹ́lì kó fèrè wọlé fàkẹ́ má ń jí kí n di kẹfẹ́ yìí má ń jí kí n di tálíkà kọ́ mọ́ sí lọ́wọ́ mi wọ́n ní kọ́dá òhàjá ti àlùwàlìbẹ̀ àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n ní ẹni bá ṣiṣẹ́ yóò rí wọn tọ́jú ẹni bá sì tọ́jú òbí rẹ̀ àwọn ọmọ tọ́jú òun la wọ́n ní àwọn ìyàwó wa wọ́n gbọ́dọ̀ sí wọ́n tẹ̀lé wa lọ síbi tàbá ni wọ́n tó lọ wọ́n máa sin lọ́hùn torí pé òun fún wọn lóúnjẹ àmọ́ ọ̀tọ̀ bá lóúnjẹ gbé kalẹ̀ nulẹ̀ mọ́ ìyàwó ò ní gbọ́rọ̀ mọ́ àwọn ọmọ rẹ̀ wọ́n yọ ọmọ dáadáa lọ́jọ́ alẹ́ tó bá ń ṣiṣẹ́ ẹni bá ń sọ̀rọ̀ aláàlì ọlọ́mọ fún wọn láwọn ọmọ alábàríkà bọ̀tùwọ́ tó ní iṣẹ́ tó ń gbájú ẹ̀ àwọn ọmọ tó ti jẹ wọ́n ti jẹ wọ̀ ti jẹ́ kí ìyàkuyà mi ìtẹ́fẹ́ rọ́pọ̀lọpọ̀ lómi ìtẹ́ tí ó dọ̀wọ́ alẹ́ tí ọlọ́run kan máa dáwò bó ṣe tọrọ ara ẹni kọlọmọdé àti ìtò lẹ́yìn náà èèyàn ní fi sẹ́ẹ̀sìn rẹ̀ èèyàn ní fi san gbèsè lọ́rùn tẹ́ máa tara bọ́sẹ̀ torí ó san gbèsè kọ́dà bọ̀ bá rí san nínú iṣẹ́ tó ń ṣe tó fi kalẹ̀ àwọn ẹbí ló sì bọ̀ san torí gbèsè tẹ́yìn bá gbé lọ́rùn téèyàn san láyé wọ́n lọ nínú ìbádà ni tọ́lá jáde sọ́run ọ̀run ní òhò ni ọkọ̀ díẹ̀ tó múná fúra dà kàmákàlákàdà kan wọ́n lábára ọlọ́run ní bá ṣe dá yín nígbà tẹ́ jáde lábẹ́ ẹ̀yà yín bẹ́ẹ̀ náà lẹ́sìn jáde sí àjùlọ ọ̀hún ẹnì kan kò ní mọ̀ kankan lọ jàmá kí ni wọ́n fẹ́ fi san gbèsè tó jẹ ìran àtàwọ̀ ẹni wọ́n fi san gbèsè tọ́ba ṣe bẹ́ẹ̀ yà àti tarabọ́sẹ́ bẹ́ẹ̀ bá ṣe wá ń ṣiṣẹ́ kọ́dà bí ọba rí gbèsè yẹn san àwọn ẹbí àtàrà sì san nínú owó tó ṣe kíni owó tó fi kalẹ̀ yóò lè bọ́kùn wàhálà lẹ́yìn náà ọlọ́ọ̀bà aláà yóò fi àlùbáríkà sínú ayé yàn lẹ́yìn náà àwọn èèyàn fẹ́ràn yàn láwùjọ torí pé wọ́n mọ̀ náwó dáadáa fáwọn èèyàn. ẹni bá ní fún yàn. tábù kaba fẹ́ ṣẹlẹ̀ ṣe àwọn yẹn dìde. àtúntò àbúrúbáraka fi tẹ̀jára ẹ wá rí àwọn nǹkan tí máa ń fà tí àlùbáríkà tí yìí máa ń wọnú òwò tó yàn ń ṣe. alákọ̀ọ́kọ́ àdúrà má fà dùn àlẹ́. ànábì náà máa ń ṣàdúrà láàárọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n wá rìsìkì especially àtikáàrù sọ́bà wàlùmọ́sà ṣé tábẹ́ẹ̀lì yẹn ẹ̀lẹ́mọ́dútó ẹ̀lẹ́rà yín tọ́ bá ní prayer twenty seven ẹ̀ka lẹ́yìn àṣùbà ẹ̀ka lẹ́yìn alásàrì ẹ̀ wá fún gbogbo lọ́lọ́run lọ́wọ́ wọ́n ti wá kà tán kọ́ gba àdúsọ lọ. anabi sallallahu alayhi wa sallam anabi ní kala wo surat al-baqara anabi ní ẹ̀ma ka surat al-baqara chapter two fa inna akhadaha baraka albaraka ọmọ wọnú ayé yóò máa wọnú sẹ́yìn ọmọ ṣiṣẹ́ díẹ̀ owó lálọ́ máa rí òní máa ṣiṣẹ́ irin kọ́ máa jù díẹ̀ lérí bọ́ọ̀ máa ka surat al-baqara òun nìkan náà lọ́ọ́ dà ká òkè tó kọ́ àwọn àfáàjọ tó máa kù wọn tí wọ́n máa kún sọ́ọ̀bù o bíbí àlìyẹn o èyí ò sínú ìlànà ànábì o wọn náà lọ da àkà fún rẹ bọ́ọ̀ bá dé da àkà oníkọ̀ọ́mọ̀ rẹ ọkà àbí ká fà kàn kọ́ wá sí kí ni kọ́ wá kà àmọ́ ká wá péjọ ká máa wá máa kùn nínú sọ́ọ̀bù á máa kùn nínú ilé ìrọ̀ ẹni bá ka sọ́ọ̀tù bọ́kọ̀rọ̀ ọlọ́run máa fi báraka sọ́jà sọ́jà rẹ̀ asitafurula lẹ́yìn náà tó o bá lè rajà má gbàgbé láti kà sí kárò ọjà bó o bá lè tajà má gbàgbé láti kà sí kárò ọjà la ilaha illallah wahdahu la sharika la lawul mulku wa lawul hamdu yuhyi wa yumit wa huwa hayyu la yamut bi yadihi alkhayr wa huwa lórí wa wa huwa ala kulli shay'in qadir ọlọ́run fi àlùbáríkà sí ní ìbálẹ̀ ọ̀lẹ́ra kódà ànábọ̀ ni o fọlá ànábọ̀ wà o nílẹ̀ yorùbá tí wọ́n fẹ́ lè jànú kówó rẹ àwọn èso àwọn ẹni èso èso ń bẹ lọ́dà jama ọlọ́lọ́mọdé kálukú dà sínú sọ́ọ̀bù ọlọ́lọ́mọdé kálukú rì mọ́lẹ̀ ọlọ́lọ́mọdé kálukú ti dálẹ̀ ọlọ́lọ́mọdé kálukú ti fi wọ́n lẹ̀ nílẹ̀ yorùbá dára wà yìí nǹkan ṣe àwọn tó bá ti kàṣíkàrù yìí ọwọ́ àbúrò níṣọ́ lẹ́yìn náà ọlọ́wọ́ fàlùfà kàṣí ọ̀tà rẹ̀ lẹ́yìn náà ọjà tó bá fẹ́ ta àbúrò tó bá ẹni tó ma kọ̀kọ̀ tó ma ń tọ́pa má nínú òwò téèyàn fẹ́ ṣe aláà ni ọlọ́run ọba àwọn kan ní ń tara ìṣe àwọn kan ní kí n máa tẹ̀wà àwọn kan ní ń ta mọ́tò àwọn kan ní kí n máa ta sinanti ọlọ́run mọ́tà túnṣe fún mi Allahu akbar ó ti rò lẹ́mi bẹ́ẹ̀ ọwọ́ gbéra kà méjì dúró àwọn kan ní kọ́ tẹ́lọ́rìn àwọn kan ní kí n lọ lè kọ́ mẹ́sẹ̀ntà building materials ó gbéra kà méjì dìde ọkà fàtà ọkà sóra tọ́ba sálámà táwà tẹ́wọ́ pé ọlọ́run owó méjì lọ́wọ́ mi mọ́sá ìtúsí tó bá dáa fún mi ń bẹ̀ tí ń rówó ń bẹ̀ ẹlòmíì èébú lọ́wọ́ kọ́ máa tà tó lè sílé epo ọlọ́ lè sílé epo èébú ló sì yẹ kọ́ máa ṣe kíni kọ́ máa tà ilé epo padà wá di koríko ẹni tí ń tẹ ìdúlẹ̀ gbẹ̀rẹ̀ wọ́n máa lọ lé epo yọ màrà mọ́tò kankan máa wọ àbá kankan máa wọ bẹ́ẹ̀ bá máa wọ náà ní dúdú ọwọ́ iṣẹ́ tí ń ṣe gẹ́gẹ́ máa ṣe ọmọ jẹ́ àtẹ̀gbò níbi bẹ́ẹ̀ tó bá ti parí rákà méjì tán ọlọ́run darí rẹ̀ gbàgbé orí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé máa jáde lé kọ́dà bóò níbi tó ń lọ ó ti máa lọ lè dé àwọn èèyàn ẹ dákun èmi náà ń ṣiṣẹ́ báyọ̀ èmi náà jíde wọlé ijtihad èmi náà ń ṣe kábáyọ̀ ń ṣe kábáyọ̀ ń ṣe kábáyọ̀ ọ̀yìn ọlọ́dà àwọn ọ̀rẹ́ rẹ̀ èmi náà lè bá ń ṣe kábáyọ̀ ẹnìkan wá wákàn ṣe mo ní iṣẹ́ olólọ́ṣọ́ ní kò ṣe tóun lè ṣe mo ní ọ̀dà àwọn tí ń ṣe bíríkìlà máa tẹ̀lé wọn nínú ọ̀sẹ̀ yìí ń sìn wọ́n sọ fún mi pé kọ́dà ó ti múra sí dáadáa gbàgbé mi lọ́dún kan bẹ́ẹ̀ sìn yóò ti di bíríkìlà ọwọ́ ń sùn ó ní yóò dá fún ọ kò lè dá o àdúrà àdúrà nìkan tó ń ṣeun orí àdúrà wọn lè gbà àdébìnrin bárakàlá olè ó mọ̀ sí i fi bùkúrì ha anábì ni mo tọrọ àlùbáríkà fún àwọn àjọ mi tí wọ́n ń jí jáde láàárọ̀ kùtù sọgbọ́n tá anábì sọ wọn tọrọ àlùbáríkà fẹ́ni tó ń sọ nílé àdúrà wọn ò ní gbà ọ̀rọ̀ sí àdúrà pé kọ́lọ̀ ń jí ọjọ́ wọn rọ̀ ó sì ti pinnu pé ò ní kaná ò dára ìṣesí ò ní sí sábà wọn gbà kó o ṣe nígbẹ̀gbẹ̀rún kò ní gbà àgbà tó wá lè lera aláìsí tó wá gbé kaná tó wá bàtà sí tó wá jẹ ẹ̀hìn àdúrà wọn sì wá gbà wọn máa fi sáàyè àtẹ́bàb ọmọ fi kún dùn á iná ló fi láti rọrí lẹ́yìn náà má ṣe jàǹbá o tó bá jàǹbá yẹn níbi owó òye ẹ̀kan tó gba wọn náà nìyẹn wọn ní gbẹ̀mí fọmọ jàǹbá jàǹbá yìí ẹlòmíkì dẹni lẹ̀ tó bá ti gbé àmọ́ náà fún ọ àbí wọ́n ní kọ́ tàǹkan fún àwọn tàǹtọ́ dáa ẹnu ọ̀bá tó bá rí ń bẹ̀ owó àláàlí tórótóró ni owó àláàlí tórótóró ni máa ń jẹ́ ọgbàṣẹ́ one million ní bóyá fifty thousand péré lówó ti fẹ́ ń bẹ̀ fifty yẹn yóò tó ọ fifty ò ní dá wọ́n máa introduce sáwọn èèyàn pé èèyàn dáadáa ni wọ́n máa ṣe ẹgbẹ́ fún wọ́n máa ṣe fifty fifty fifty fifty tó ń lọ bí ọ̀nà bí hundred láàrin ọdún tí kò ti dá fún ọ. àmọ́ ọkàn ọkàn gbá wọn lọ́wọ́ gbówó lọ ó ti tán ẹ̀kan yẹn náà nì ọlọ́run máa bínú sọ àwọn náà máa ṣe pẹ̀lú ọ wà láyé ń sọ àlìkèyànà lẹ́yìn náà ká máa ṣe sàárà púpọ̀ tá a bá ń ṣe sàárà ọlọ́run bá aláàmọ́ fún àlùbáríkà ṣiṣẹ́ má dájẹ́ o máa fáwọn tí ò ní ọlọ́run fàgbáríkà sí owó yẹn lẹ́yìn náà bàbá fẹ́ sòwò má bẹ̀rẹ̀ pẹ̀lú owó èlé o any business tó fẹ́ ṣe ọ̀fẹ́ kọ́ school ọ̀fẹ́ kọ́lé kéwú ọ̀fẹ́ gba ṣọ́ọ̀bù ní òwò náà ọ̀fẹ́ ní company kan tó fẹ́ dálẹ̀ wọ́n wá ní kó wá yáwó èlé má yá o má yá o sórí ìṣẹ̀mí tó lò tẹ́lẹ̀ kan tó yáwó yẹn ó sàn ju tó fẹ́ bọ́ sí lọ ọlọ́wọ́n bá ní yá ayé ọ̀lẹ́dínà àmànù ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ìtẹ̀kùláhà ẹbẹ̀rù mi <laughs> ẹbẹ̀rù mi wọ́n jàdó bá bàkí àmìnà rìbà gbogbo owó èlé tẹ́sí lé owó fáwọn èèyàn ẹ má gbà máa o ọlọ́gbà one twenty thousand lé hundred thousand twenty ẹ má ṣe kí ni má gbà máa o ọlọ́wọ́n bá ní wọ́n jàdó bá bàkí àmìnà rìbà ọlọ́wọ́n bá ní ẹ fi owó yẹn lẹ̀ má gbà máa o one twenty ọlọ́gbà ọlọ́wọ́n ní hundred ní kò gbà o ẹ̀yìn kò ń tọ́ ọmọ mi ní tó bá jẹ́ pé olùgbàgbọ́ òdodo bá lẹ́yìn ẹ má gbowó tó lé ẹ má gbowó èlé fàyín làm tẹ̀fà á lò pẹ̀sẹ̀ wá ní mánì tó iná tẹ̀ gbà nígbà tó iná tẹ̀ bá gbọ́n tí ń sọ yìí fàyín làm tẹ̀fà á lò tẹ̀ bá ní owó èlé lẹ́ẹ̀mà gbà àbí lẹ́ẹ̀mà ya fa'adhanu bi harbin minallahi wa rasulihi ẹ máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ èmi ọlọ́run èmi ọlọ́run kòkòrò tá a fojú rí ni ó sì ka odidi countries gbogbo ayé ó sì ka wa lágara ọlọ́wọ́n sábà ṣẹ́gun rẹ̀ coronavirus kòkòrò tá a fojú rí ó sì dẹ́rù bà gbogbo ayé ọlọ́wọ́n ọba aláàtọ̀ wá dá kòkòrò yẹn gan ọlọ́wọ́n ọba níbọ̀ bá ń gbowó èlé àbó lè yáwó èlé ọlọ́wọ́n ọdẹ ní máa palẹ̀ mọ́ ogun èmi ní ìsìnbọ̀jà èmi ọlọ́run fúnra mi èmi ní ìbọ̀jà gun náà fàyín tóbitún àmọ́tẹ́ bá túbá tẹ́ gbowó ilé máa ń fàlà kún mọ̀rọ̀ wọ́sọ̀ àmúwá lẹ́kùn owó yìí tẹ́ yá wọn yẹn ẹgbàá padà o ilé ibẹ̀ ni ẹ má gbà láàjọ tìlẹ̀ mọ́nà wà láàtò tìlẹ̀ mọ́n ẹ má ṣàbòsí fún wọn bẹ́ẹ̀ bá gbèlé àbòsí lẹ́sẹ̀ wà láàtò tìlẹ̀ káwọn náà sì dọwọ́ tí wọ́n yá padà ní pípé ká má ṣàbòsí fẹ́ nìyà ayé àkùrán tó kílíà ni suratul Baqara chapter two verse two seventy nine ọwọ́ ni torí kí nǹkan ẹ̀dàkùn ọjọ́ kó jẹ́jẹ́ ọjà ọ̀yá ọwá ní ọlọ́run lọ́fẹ́ lọ́lẹ̀ ìbájà nínú yìí tó ń ṣe tẹ́lẹ̀ àti tọ́lẹ́ sí òun <laughs> èwo ló burú jù àwọn kan kò lánàá àbíkọ́ olùgbé kí lọ́run sọ kí lálẹ́ àmúbá mi sọ ẹgbẹ́ àwọn èèyàn ọmọ sọ̀sọ̀ kú sọ yọ kàwé ìlànà yẹn tán yọ kàmọ́ wíwí kú yìí a ní just five percent ọlọ́run ní kọ́ mọ́ lè ìwọ ní five five náà ló lè mìíràn ní two percent yóò ṣòwò àwọn kò ní í tèrè nísìnyí àwọn báńkì wọ́n ti ń tojú bọ lẹ́sìn wọ́n máa pèsè ẹ̀wà ayáwó ẹ̀wà ayáwó kò ní di ẹ̀wà ayáwó èyí náà máa lọ lè fi ṣòwò kí ló tẹ́ ní ká wá yà ìtumọ̀ ní pé wá sórí ibú ẹ̀wà bọ́lọ̀ jà ìtumọ̀ ẹni ẹ̀ ẹ̀wà owó jà ọlọ́run torí ọlọ́run ti ń bá wọn jà jíjà tọ́lọ́wọ́n bá aláǹbá wọn jà lọ́jọ́ kan tó máa tójú bọlé kò tó bẹ̀ tẹ́lẹ̀ à owó èlé ẹ̀yọ́ màyá mi níparí ọ̀rọ̀ mi ó dà ní pé kádàkùn tó tọ́lọ́wọ́n bá wa àbáyọ àwọn tá a ti wá lówó tá a fẹ́ ṣe kò sí kápítà kí lè àbáyọ àkọ́kọ́ ní zakat gbogbo àwọn lè ó túbọ̀ zaka ká má jẹ́ ọmọ pẹ́ kọ́dà ká máa lọ lè bá àwọn olówó kọ̀ọ̀kan láti rẹ̀ náà wọn létí zaka nínú zaka yẹn agba three million bí agba four million bí ẹ wo iye àwọn obìnrin tá a dá lóko ládùúgbò ẹ wo iye àwọn opó Tada lókòwò ẹ wo àwọn brothers táàrà nǹkan àgùn fún táàrà machine fún zaka òun náà ni basic torí pé dandan lòun ọlọ́run sì ṣe dandan ni nítorí kí ìṣẹ́ kó lè bá dópin láwùjọ agba zakat àfàwọn èèyàn tọ́ tàbá rẹ̀ ni tí ìṣàkáwó rẹ̀ àbẹ̀ àwọn èèyàn kan ó máa ràn àwọn èèyàn lọ́wọ́ ká máa bu àwọn èèyàn lówó ten thousand lóní fifty thousand ẹlẹ́mìí fẹ́ sòwò owó five thousand lọ́fẹ́ ṣe yóò sì máa jẹun bẹ́ẹ̀ ẹ̀dọ́ fẹ́ ta táǹsì àbẹ́tọ́ fẹ́ máa tòkì ẹ̀dọ́kùnrin tó fẹ́ tòkì fẹ́ fẹ́ tàǹsì ọ̀tọ́ kó fi bẹ̀rẹ̀ ní ti bẹ́ẹ̀ ẹni ká máa wà ní ara wa àwọn náà ní ká máa ká wúra wa ẹ wà ṣíríìtì kan ẹ gúrùpù lẹ̀ lórí whatsapp ẹ̀yin two fifty ẹ máa dá wá one thousand lóṣooṣù one thousand lóṣooṣù lónìí jama two hundred and fifty thousand ẹ wòye méjì mọ́ṣáláṣí ẹ fi dá wọn lókòwò táwọn àti ìjọba àwọn tó lọ́n kẹ́ ta alágbára fifty fifty thousand àwọn mẹ́wàá alákọ̀ọ́ra wájọ five hundred thousand ẹ̀wọ́ ẹnìkan nínú àwọn ọmọ ìyá ọmọ ìyá five hundred thousand bíi èló ni fifty thousand lọ́nà àwọn mẹ́wàá yẹn five hundred thousand five hundred thousand ní o ẹgbà mọ̀lẹ́bí sọ̀wọ́ ẹ ti nù mí kò lójú ẹ fifty thousand ní kálukú dá yẹn bí ìgbà tó yẹn láti tẹ́lẹ̀ káàdì ni lọ́dọ̀ tiwọn torí pé fifty thousand nítumọ̀ lọ́dọ̀ rẹ̀ àdéhùn nígbà wà lè san fifty thousand one one thousand ẹ dá gbóòfù ẹ̀wọ́ èèyàn two fifty or one thousand lóṣooṣù two fifty yìí èèyàn méjìlá lẹ́yìn àlọ́wọ́ lọ́dún èèyàn méjìlá àwọn méjìlá tó kù mẹ́nu lẹ́yìn tá a bá wá lè bò wọn ẹ̀wá jẹ́ ayá wọn láì ní fi èlé sí i wọ́n bá yáyàn lówó ọlọ́wọ́n bá aláwọ̀ ní fọ̀rọ̀ tiẹ̀ náà lẹ̀ kò sẹ́ni tí yáyàn lówó tí bò yàn láṣìírí tọ́lọ́hùn ní bu àṣírí tiẹ̀ náà anábì ti sọ máa sàtara mùsùlùmí sàtara òlùwà ẹni bá bo mùsùlùmí láṣìírí ọlọ́hùn ní ti tiẹ̀ náà tú gbogbo ẹni tí bá bò rẹ̀ láṣìírí ọlọ́hùn ní tu tiẹ̀ náà lẹ́yìn náà táàbá wa lè ṣe yẹ dáà lè yá wọn ọ̀dà pé owó lágbà lọ́dọ̀ ti jẹ ọ̀dà owó yẹn wá tálíkà kan tí ò ní àtiwọ́ tó lówó kẹ́yìn méjèèjì kẹjọ máa ṣòwò ẹjọ rajà ni ẹjọ ká ni ẹjọ ta ni àmọ́ wọ́n ló ní owó ni wọ́n pè ní mọ̀ṣáláta ẹjọ wa pín pọ́fìtì lérí ìpanupọ̀ yín inú àbáyọ mi òní àlùmọ̀dọ́rábà àlùmọ̀dọ́rábà yìí òní àní pé ìwọ́n tó lówó gbó fẹ́ni tí wọ́n fẹ́ ṣiṣẹ́ kí wọ́n mọ̀ lọ lè sùn ọ̀rẹ́ kò sùn torí pé wọ́n náà ṣiṣẹ́ kó tó rówó sọwárẹ́ ni tí òun olówó òun àgbowó yóò máa fi ṣiṣẹ́ ìwọ àti ẹ̀dẹ̀ máa wá pín prọ́fìtì rẹ̀ pọ̀sẹ̀pẹ̀tì ni wàá jẹ kò ní jẹ pé iye báyìí ni àdánwò ni máa ń bílẹ̀ ẹ lè rò pé ten thousand lẹ́pa kẹpa two thousand ẹ bá ti ní iye báyìí wàhálà ti dé ẹ lè rò pé ten thousand lẹ́pa kẹpa two hundred thousand ẹ bá ti ní iye báyìí àdánwò ti dé bí wọ́n bá ṣàbòsí fún wọn ó ṣe àbòsí fún wọn àlùmọ̀tọ́lábà kí kádà wọn yàn lóko kájọ máa pín èrè tí ó bá wà ń bẹ̀ àwọn fáwọn tó sọ àwọn àbáyọ míì tọ́pọ̀ rẹpẹtẹ gbogbo ilé ìlànà ti kọ́ ní school business studies àtàkọ́ economics gbogbo ẹtì wà ẹnìkan jẹ́ òní nígbà tó fẹ́ sẹ̀rọ̀ sọ ó ní gbogbo school abúlé kéw tí wọ́n bá ti ń kọ́ àwọn business studies, tí wọ́n kọ́ commerce tí wọ́n kọ́ gbogbo àwọn ó ní kì í ṣe islamic school wọ́n wá ní ká sọ fún pé kí wọ́n á ní ọlọ́run ní ká ṣe òwò wọ́n wá fi business study sínú tí wọ́n máa pa àwọn ọmọ ọwọ́ ní kìí ṣe islamic school tí wọ́n ní ilé àwọn àpè àwọn èyí tí wọ́n pè ní islamic school ní school ẹ̀sìn tí wọ́n ti ń ta jìtá tí wọ́n ń ta piano tí wọ́n ń kọ́ ọ̀fọ̀ tí wọ́n ń kọ́ àṣà burúkú àṣà ẹbọ àti gbogbo àwọn aburú táwọn ìbò tí wọ́n kó wá gbogbo àtọ́ bá ti takò Kùránì nínú àwọn táwọn ìbò kó wá á ní school wa èyí tó bá bá Kùránì mọ́ àmọ́ ṣe kí ni a máa lò ó mo wá bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún wa ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ tàwa ló sí o ọlọ́mọ tàwa ló sí o abẹ́lẹ́ òun iṣẹ́ tá à ń ṣe ọlọ́mọṣẹ́ balibarika adúlá wa ọlọ́mọṣẹ́ àjọ gbà ibi tá a ra kàánú ọlọ́run ọlọ́mọṣẹ́ àjọ àánú ọlọ́run bá bẹ̀ ibi tá a fọkàn sí ọlọ́mọṣẹ́ máa nú wá bẹ̀ abẹ́lẹ́ nínú àwọn àwọn tẹ́lẹ̀ ti gbígbà láàrin wa ọlọ́mọkùn tàwa padà sẹ́yìn àwọn tàwa láàrin ọlọ́mọṣẹ́ fọwọ́ náà sókè àwọn tàwa ń dẹ̀ndẹ̀lẹ̀ nísàlẹ̀ táwọn ṣe tíri kan sí wa gbogbo àwa tí a jẹ́ alákìtìyàn ọlọ́run mọ́ṣẹ́ fàlùbákà sí akìtìyàn wa tó wá dájọ́ lẹ ọ̀lẹ́ afájú tí wọ́n máa bẹ lọ́hùn kó ju ọ̀rọ̀ lágbo mẹ́fà bọ̀ torí pé kò fẹ́ jáde tẹ́lẹ̀ ee kọ́lọ́mọ sẹ́ tún àwa náà ṣe ee kọ́lọ́mọ bá aláàkóso wa lórí rẹ̀ mọ ti ayé wa bọ̀rùn jẹ́ mọ́ fi ọ̀run náà báyé jẹ́ fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سوى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سوى ربنا رب القلوب وهو علام الغيوب في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا رب القلوب وهو علام الغيوب في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا الهادي الودود فضله من